nípa nínú Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n ti àlàyé fún wa nípa tó jẹ́ mọ́ ìgbàgbọ́ nípa tí bá ní sí ní sí gbogbo ntànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fún wa nírò nípa pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a kú tán. torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní na sáré sáré àti ìdẹ̀ra sàárè. sheikhul islam wa ni fa amal fitnatu fa inna nasa yuftanuna fi quburihim. ṣùgbọ́n tẹ́ ọ bá béèrè ní kàńtà pé ní fitina sàárè ètò ìsìnkáwá náà mọ̀ àyàfi láti inú sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam tá béèrè pé kí ni jẹ́ fitina sàárè ìtumá rẹ̀ ọ̀nà ni pé annasu yuftanuna fi quburihim ọlọ́run ọba yóò ṣe àdánwò fáwọn èèyàn nínú àwọn sàárè wọn ọ̀nà wo làdánwò yóò ti ṣẹlẹ̀ òní ìpè ọlọ́run ọba yóò dá ẹ̀mí padà sí àwọn ara wa lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú tán àkọ́kọ́ ohun tó ń jẹ́ ikú òun náà ní kẹ́mi ó kú ò lára ẹ̀mí ló ń bẹ lára táàfin jẹ́ èèyàn ẹ̀mí ní bẹ lára táàfin jẹ́ èèyàn tẹ́mi èèyàn tíyẹn bá di òkú kò fi nǹkan kan yàtọ̀ sí èrè nítorí pé ẹ̀yin náà mà ipe èrè wọn gbẹ́ kalẹ̀ wọn a máa sọwọ́ fèrè wọn a máa sapá fún wọn a máa sẹsẹ̀ fún ṣùgbọ́n kullu dhalika bila fa'ida ṣùgbọ́n gbogbo àwọn kan tó máa ṣe fún lórí kìyẹn kò láǹfààní kan ọwọ́ tí ò fi lè mú nǹkan kan ẹsẹ̀ tí ò lè gbé lọ síbi kankan ẹnu tí ò lè fi sọ̀rọ̀ tí ò lè fi jẹun bẹ́ẹ̀ náà lèyàn á máa dáa nítorí níjọ́ tí èèyàn bá kú ó dèrè nù lẹ́yìn ìgbà tá a bá kú tán ẹ̀yìn wa yóò kó lára wa alimami shafi'i rahimahullahu ta'ala wọ́n pa kéèsì wa lọ sí di nǹkan pàtàkì ètò tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kì í mójútó ẹ rí i pé lónìí sàṣàlẹ́ni tí kò jíwẹ̀ nínú wa lẹ́yìn ìgbà tá a wẹ̀ tán ẹ rí i pé ká fi ìparapara lẹ́yìn tá a fi ìparapara tán. a fi lọ́fíńdà sára a tún wá ìpara ètò dáa ètò ṣe nígbà tí bá gbóòórùn lára wa kò ní jẹ́ ká máa rùn òórùn tí ò dára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa a yarí a tó dára a rẹ̀ subhanallah nítorí pé à ń fẹ́ pé tá a bá yọ ká má yọ níyọ tí ò à ń fẹ́ pé tá a bá yọ dùn wò nítorí pé bẹ́ẹ̀ la nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ àti wọ́n sàlàyé ìgbéraga wọ́n ní ẹ sọ́ra fún ìgbéraga nítorí pé onígbéraga ò ní wà àlùjẹ́nà arákùnrin kan nínú àwọn sàábí ó wá sọ pé nìkan nínú wa a máa wò wá pé ńgbà tí ká jáde ká sọ̀sọ̀ kọ́ dára ká múra kọ́ dára tẹ́lẹ̀ yìí náà ń bẹ nù gbéraga àbí òtí nù gbéraga ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wa dáhùn yìí pé rárá o eléyàn kò nítorí pé alukébúrò bàtúrò lḥàqì wàhámtò náà alukébúrò bàtúrò lḥàqì wàhámtò náà nítorí wọn kò ní gbéraga wọn náà ní kéèyàn kó òdodo tó máa bá sọ̀rọ̀ òdodo ọkọ̀ ó sì fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn eléyàn ni wọ́n ń pè gbéraga nígbà tí wọ́n bá sọ ti sòdodo ọ̀rọ̀ kàkà kọ́ gbọ́ kọ́ gbà kàkà kọ́ gbọ́ kófin tí wọ́n bọ̀rọ̀ kó ṣe làákàyè sí káwọn àsọ̀kò ní gbà kó tún wá máa fojú kéré àwọn èèyàn pípa ni alẹ́ ni ti ń bá mi sọ̀rọ̀ kí ló já mà subhanallah eléyàn ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè ní gbèrágà anábì wa ni inna allaha jamilun yuhibbul jamal ṣùgbọ́n sọ tó ní téèyàn bá ṣe ṣé nbẹ́nu gbèrágà kò sínú gbèrágà nítorí pé ọba tó rẹwà lọ́rùn ọba wa ó sì nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́ba rẹwà. tó lẹ́rìí pé àwọn sọ̀sọ̀ ara wa ṣùgbọ́n mélòó nínú wa ló ń sọ̀sọ̀ fẹ́mi rẹ̀ mélòó nínú wa ló ń sọ̀sọ̀ fẹ́mi rẹ̀ ẹ̀rí pé ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti dógùn látàrí kò máa ṣèrántí ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó ti jẹ́ àwọn òtí ìyọ́jáde kò nínú gbáàyà rẹ̀ nì ṣùgbọ́n nígbà tó ṣe wípé ọjọ́ ọkú iná ẹlẹ́mí ó kú ò lára kò sí ọmọ fún mi ò ti bàjẹ́ nítorí pé ìtọ́jú jẹmọ́tò ọlọ́run ráàyè jókòó nínú ọkàn rẹ̀ pé ara wa á ara wa ṣe dáadáa oníkàlùkù wa yóò sọ̀sọ̀ ṣé eléyìí الإمام الشافعي رحمه الله ون يا خادم الجسم كم تشقى لخدمته واطلب الربح مما فيه خسران انهض إلى الروح واستكمل فضائله إنك بالروح لا بالجسم إنسان وني وتنسي تنسي سيسي على عليه كفجو كفمو كفمو kápọ̀ ẹnu kápájú kápá kapara, ẹsẹ̀ kápára káwọ́sọ tó dára káyọ bó ti ti dára eléyìí orí rẹ̀ náà ló ló gbogbo ìgbésí ayé rẹ̀ sí a wàhálà rẹ̀ mọ̀ kúkú pọ̀ o lórí bó ti ṣe ṣiṣẹ́ sin ara rẹ̀ wọ́n fẹ́ jèrè látàrí tó ṣe pé bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ sìn àbádé ọ̀rọ̀ rẹ̀ ó padà já sófò náà ni tó bá yẹ pé ara nìkan lọ́ba ń mójútó ó mójútó mi rẹ àbádé ọ̀rọ̀ rẹ ọ̀padà já sófo ọ̀padà já sí òfò ọlọ́run má jẹ́ àsòfò má in dìde lọ sí di ẹ̀mí rẹ mil kọ́bọ ìlọ̀hù kó o tó ti tètè jẹ kémi rẹ ọjẹ́ mi tí ó lọ la kó o tètè tí ó jẹ kémi rẹ kọjẹ́ mi tí ó la tó bá di lọ́la kìyàmà torí kí ló dé tẹ̀fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ìnákẹ́bẹ̀ rúhì lábìl jísmi ìsánú wọ́n ní ẹ̀mí lọ́sọ̀ọ́ dèèyàn kì í sara o ẹ̀mí lọ́sọ̀ọ́ dèèyàn kì í sara wípé ńgbà tó bá kú wọn náà lọ wò kú o kó tó di kó wọn lọ sí pé imú rẹ wọn já lọ ni àbẹ́tì ìjọba kan ló fi kú kálá gbogbo oríkì ó tún máa bẹ bó ti ṣe ń bẹ náà ni ṣùgbọ́n kí ló dàdé ẹ̀mí níbi lẹ́mí ń gbé Allahu a'lam níbo gan la yẹmí lára Allahu a'lam torí rẹ̀ innaka birruhi la bil jismi ìsànù ẹ̀mí iná sọ́ọ́dẹ̀yàn kì í sara wà ilà ara òkú sì tún sẹ́kù náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò lè gbọ́wọ́ síbẹ̀síbẹ̀ kò lè yanu síbẹ̀síbẹ̀ kò lè gbẹ́sẹ̀ kò lè ronú kò ti pin iná jáde lára tá a fi pè lókù ẹ̀mí torí ẹ̀ wọ́n lè kẹ́ ẹ mójútẹ́ nítorí pé mi lọ́sọ̀ wá déyàn kì í sara nígbà tí yẹn bá ti kú tí wọ́n gbé jù sínú sàárè àkọ́kọ́ nígbà tí yẹn bá kú ẹ̀mí ó jáde lára sẹ́yìn bá jáde lára ojú máa tẹ̀lé tí màlẹ́kà bá ti lè yọ ẹ̀mí lára èèyàn báyìí tó ti yọ ojú ọmọ wọ ẹ̀mí wọn ojú ọmọ wọ ẹ̀mí wọn ló fi jẹ́ pé gbogbo òkú tó bá kú ẹ̀rí tójú rẹ̀ tó ń wòkè tẹ́mi bá ti jáde ojú ọ̀tẹ̀lẹ̀ gbogbo òkúta ẹ bá rí tó kú ẹ̀rí kojú rẹ̀ ń bo níwò níwò òkè tó yẹ ìgbà tí wọ́n bá lọ sí àyè ibi tó kú yẹn wà àkọ́kọ́ nítorí ọkọ̀ ṣe ni pé kí ni ọkọ̀ ojú rẹ̀ dé ọkọ̀ ojú rẹ̀ dé nítorí kojú rẹ̀ tí wò òkè yẹn ń wo ẹ̀mí lọ nígbà tẹ́mi lọ nù. sọ̀rọ̀ lẹ́yìn sẹ́mi ti jáde lára wọ́n máa gbé wa ti sínú sàárè wa wọ́n dá ẹ̀mí wa padà sí wa lára ẹ bó ti wá nínú hadithi al-Bara ibn Azib radiyallahu anhu àti hadithi àwọn míì nínú àwọn sábẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni wàtúwàádù ilayhi ruuhu nígbà tí wọ́n bá gbókù sínú sàárè wọ́n wàá dá ẹ̀mí rẹ̀ padà sí lára nínú sàárè yẹn ẹ̀mí ó padà sí lára. ní pípadà kan tó jẹ́ pípadà ọ̀tọ̀ tó yàtọ̀ sí irú bẹ́ẹ̀mí títẹ́ ń bẹ lára kó tó di paku. Bíbélì ni ó lára ní ìsìn sẹ́mi kó ti jáde ná. Ó tún wá padà wá. Bíbẹ tí ó bẹ lára ní ìsìn ó yàtọ̀ sí irú bíbẹ tí bẹ lára kó tó di paku. Bíbẹ pàtàkì kan ni bíbẹ tí mi ó lára nínú sàárè. Èyí tí mú ni gbọ́rọ̀ má dáhùn. èyí tí mú ni gbọ́rọ̀ aráyé má lè dá wọn lóhùn èyí tí mú ni kẹ́kọ̀ọ́ pé nìkan wà ń tòsí ẹni tá a nílé pé tanu ẹyọ mí rò pé yé pípadà ẹ̀mí ti sin ti yàtọ̀ àkàràwọ̀kúlọ̀ fún àtọ̀ wà ń lé ayé ọ̀ọ́mà wípé kòtò ọ̀fìn kan bẹ wájú rẹ níbi tó ń gbà lọ kó dá kòtò nígbà tó dá kòtò bó ti dá kòtò ti dá kòtò bẹ́ẹ̀ ni gbó inú bú ọmọ ẹlẹ wọn ń gbìyànjú ọkàn ti jàjàlà kó ọmọ bá parun kó ọmọ bá ṣègbé nínú kòtò tó ọmọ pé bẹ́ńbẹ́ o ti wá jàjà títí ọ̀rọ̀ náà bá yọ ní gbogbo bí tí wọ́n bá gbèsè lé yíyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ ń yọ̀. o ti wá ń sọ̀rọ̀ ètí inú lọ pé tọ́ àfikún ọmọ ti tẹ̀sí bíyẹ̀ kọ́ ọmọ tàfọ́mọ́fọ́lọ́ bí kọ́ bá tiẹ̀ dé kọ́ ọmọ.

nítorí pé ẹ̀mí tí bẹ lára rẹ̀ nìsín ẹ̀mí tẹni tí bẹ láyé ni ẹni tí sì ń bẹ láyé yóò lè bẹ ẹni tí ń bẹ láyé sọ̀rọ̀ gbọ́ pé kó ti pẹ́ ẹni tí ń bẹ láyé tẹni tí ń bẹ láyé bá sọ̀rọ̀ gbọ́rọ̀ rẹ̀. àwọn kékeré ṣe dandan ni tí wọ́n bá sọ̀rọ̀ kẹ́ni tí wọ́n bá sọ̀rọ̀ gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. ṣùgbọ́n wọ́n mọ̀ pé ó ti pè wọ́n gbà tó bára rẹ̀ ní kò ipò tó léyìn àmọ́ àtọ̀kọ́ ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹjọ́ àánú sàárè rí jàmà ẹjẹ́ á tètè ṣe dáadáa kó tó di pé kú dé. ẹni tó wà ń sàárè anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi albarawi anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé ń wípé ńgbà tó máa ti gbó nínú àwọn mẹlẹ́kà yẹn wà bá wa innahu la yasma'u qara'ani 'ali ashabihi sọ́ba gbé jùlọ sáré náà màlẹ́kà bá wá bá ní dídí àsìkò tí wọ́n wá bá tẹ́mi ti padà sí lára wọn yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni tó wá sí. ẹ ní ti kóńdì sáré tó tún fi tẹ́mi yẹn padà sí lára yóò sì máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà yín ṣé ibi tó wà ó wù. ṣé ó wù òkú láti wá bẹ́ẹ̀lẹ̀ ló wù yín láti wá bẹ́ẹ̀lẹ̀ ipe abẹ́ẹ̀lẹ̀ ló ń gbé o wọ́n wá dá pẹ̀bù yẹn mọ́lẹ̀ òun náà yóò tún wù pé kò padà sílẹ̀ ayé kódà kó ṣe é pé ìyá ní jẹ lókè pẹ̀tẹ́lẹ̀ kò ní kí wọ́n sísàlẹ̀ pẹ̀ àmọ́ subhanallah kò ní lè sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ tára ayé ọ̀gbọ̀ ṣùgbọ́n yóò sọ̀rọ̀ tí màláìka ọ̀gbọ̀ la ilaha illallah àìgbọ́ kò túmọ̀ sí pé wọn ò sọ̀rọ̀ ẹnu pé màláìka ọmọ abí yéésù máa dá màláìka lóhùn either positively àbí negatively kọ́ dáhùn lọ́nà tó dá àbí kọ́ mọ́ rí dáhùn dáhùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yọ dáhùn àbí òní dáhùn lọ́dà. ṣùgbọ́n tó ń ti pé wọ́n ti dá èmi padà sí lára lásìkò yẹn ní dídá padà ọ̀tọ̀ dídá padà ẹ̀mí sí ara nígbà tára wà nù sàárè yóò máa gbọ́ ìrù ẹsẹ̀ bàtà yín ṣùgbọ́n kò ní í lè fóun ìgbà ẹ̀dá kan wá yọ mí àṣekàlẹ̀ yín èèyàn yín ń abẹ́gbọ́ kókó kan sọ bẹ́ẹ̀ rí ẹnìkan bá sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó kọ́kọ́ sáná bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá tún wá sáńgbà tẹ bá ti sáré bíi mẹ́lì kan lọ́pọ̀lọ́wọ́ aṣọ sẹ́lómìn lórí pé àbí òkú ni kó sì kọ́ dákú o ẹ̀já padà lọ yẹ̀ wò àwọn míì ó túlẹ̀ pé à ojúmọ́ rí bi gbogbo ara gan lògùn ẹ̀ kéé tẹ̀tẹ̀ <laughs> tọ́ ẹni tẹ́tẹ́ ló dúkùú lọ́nà tẹ́tẹ́ sàwádà títí tí lẹ́ fi sú ọwọ́ àṣẹlẹ̀ kọ́ sọ̀rọ̀ pé ẹ dákun ẹ wá yọ mí nu kòtò tẹ́sán mi tẹ́ túlẹ̀ ṣé ó ti wá di ẹ̀yìn ó ti di kílẹ̀ ń pè ó ti dẹbọra nu ó ti dàkúdà la ilaha illallah pé kọ́mọ̀sì pẹ́ ni tó fẹ́ mú lọ ìní wá kálukú ọ̀ma túlẹ̀ tán yóò mú ọgbọ́ tí kò nílé sọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam wọn ni wọ́n tẹ́ mi padà sí lára a sì sọ pé dídá padà sí yàtọ̀ sí rẹ́mi ti ṣe ń bẹ lára kátó dípa ṣe kíni kátó dípa kú wọ́n dá padà sí lára nítorí kíni nítorí kó lè ba àbí léèrè eléyìí tó túmọ̀ sí pé ìbéèrè sàárè gan àti fèsì ò lè ṣe é ṣe láìsẹ́mi lára àti fèsì ò ṣe é ṣe láìsẹ́mi lára torí ẹ̀ lọ́lọ́run ṣe dá ẹ̀mí padà sára nítorí káró lè ba àlàǹfààní àti fèsì. eléyìí ni wọ́n ń pè fìtínà sàárè ìdánwò sàárè ni. dídá padà tọ́lọ́ wọn bọ́ dẹ́mi padà sáyà yìí ó túmọ̀ sí pé àrùn tún sẹ̀mí síwájú kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n nínú sàárè kó tó di kọ́lọ́ wọn bá tún mẹ́mí yẹn kú. tọ́ba fi wá léèrè ike ọ̀nà mélòó ńlá jọ́sìn kan fi ń bẹ láàrin ara àtẹ̀mí ọ̀nà mélòó ìlàjọsepọ̀ ìnìpàdé ló ṣe máa ń wáyé láàrin ara àti ẹ̀mí ọ̀nà mélòó ni connection fi máa ń wáyé láàrin ara àtẹ̀mí ẹ̀dá wọn ló ń kórìtì ọ̀nà márùn-ún ni ìní àjọṣepọ̀ fi ń bẹ láàrin ara àtẹ̀mí. alákọ̀ọ́kọ́ òun náà ni ìpàdé tí máa bẹ láàrin ara àtẹ̀mí. èyí tí máa ń kọ́kọ́ sẹlẹ̀ nígbà àkọ́kọ́ láàrin ara àtẹ̀mí nígbà tá a wà nínú ìyá wa eléyìí là kọ́kọ́ gbàtara kọ́kọ́ mẹ́mí nígbà tá a wà ní polóró nù ìyá wa ǹjẹ́ àmàgbà tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ọmọ bá kó kóṣù mẹ́rin nígbà tó ọmọ bá kó kóṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ìgbà náà connection àkọ́kọ́ sẹlẹ̀ láàrin ara àtẹ̀mí ẹlẹ́ẹ̀kejì. òun náà ni ìpàdé tó máa ń ṣẹlẹ̀ láàrin ara àtẹ̀mí lẹ́yìn ìgbà tí ara bá ti jáde kúrò láyé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú eléyàn ni tinú kíni tinú sàárè ìtasọ yìí. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni irú pàdé àjọṣepọ̀ tí ń bẹ láàrin ara àtẹ̀mí nígbà tá a bá sùn àjọṣepọ̀ wo ní bẹ láàrin ara àtẹ̀mígbà tá a bá sùn ọ yàtọ̀ sírò àjọṣepọ̀ tí ń bẹ láàrin ara àtẹ̀mígbà tá a ti sùn bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nígbà tó o bá sùn o lè bá ara rẹ sánmà o sì wà lórí bẹ́ẹ̀dì pàtó sùn o lè wúyẹ́ tọ́mọ àpòkójú sánmà o sì níyẹ́ lápá pàtó bá sùn o lè gbé o lè gbọ́ Portugal náà tó ti wà láyé ọ̀gbọ́jú english lọ subhanallah ìgbà tó bá sùn ó lè ó lè ó lè ó lè mọ èdè tó mọ̀ ẹ́ rí tó bá sì jí kọ́ kọ́lẹ̀ kó bi àwọn elédè yẹn léèrè kí wọ́n sọ kó ṣe déédéé ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ àwọn ó tún ṣe déédéé subhanallah torí ẹ̀ ló ṣe pé èèyàn máa sùn tí sì máa nà ń bó tó ní mà. tí wọ́n máa lù bí kúkú bí yíyè tí ò sì ní mà nígbà tó bá tó di ló di tọ́ba wa jí kíkẹ́ ni á wọ́n ti ṣe fi hàn tó ta nà ọ́ ní kàtàn tó báyìí ó sì jí talẹ̀ nà. ebi gbogbo ara rẹ ló lé ìgbésẹ̀ mi ẹni ẹni ló lé máa la subhanallah ìbọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gún odó lẹ́tẹ̀rẹ̀ tó sùn tí ọ̀gbọ́n torí ọ̀nà náà bá sọ pé allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha fayumsiku allati qada alayha al-mawt wa yursilu al-ukhra ila ajalin musamma. ọ̀nà àwọn máa máa gba ẹ̀mí nígbà kú rẹ̀ nígbà nígbà tásìkò kú rẹ̀ bá tó ọlọ́wọ́n bá máa pa gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tásìkò kú rẹ̀ bá èyí tásìkò kú rẹ̀ sì ti tó ọlọ́wọ́n bá máa gba àwọn ẹ̀mí yẹn lásìkò tá a bá sùn ọlọ́run máa ń gbẹ̀mí ẹ̀rí tẹ́lómi sùn tó bá tají ọmọ ké ni pé ẹgbàá mi ó ẹgbàá mi ó kí ló dé ẹ̀rí tí gbogbo ara ló dì mú ẹ̀ gbogbo lẹ̀kùn kọ́ mọ́tà jáde o subhanallah nítorí kó rí nǹkan kan tí ń lè lọ báyà lójú oorun ẹ̀yin náà ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ máa lálàá tí wọn máa wò pé tó ń ti bàjẹ́ o tó ń ti ta o àmọ́ tí wọn bá jí kárí kóorun lẹ́yìn tí wọn alihamudulilayi mo dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ tó yẹ kóorun ni ah, ọlọ́dúnrún kò mẹ́jọ ta mi ọlọ́dún mẹ́jọ bàjẹ́ subhanallah ẹ rí i pé máa ṣẹlẹ̀ sí yẹn. torí ẹ̀ ló ti jẹ́ pé connection tó wà láàrin ara àtẹ̀mí lásìkò tá a bá sùn ọ yàtọ̀ sí ìtọ́ wà láàrin ara àtẹ̀mí kó tó nípa sùn. ẹlẹ́kẹrin òun náà nì irú àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀mí àtara ní ìsẹ̀mí sàárè níta lónú sàárè ìdíjọ́ gbẹ̀ndà kìyàmà connection tí ń bẹ láàrin ẹ̀mí àtara tún yàtọ̀ torí pé bó tilẹ̀ jẹ́ pé mi ti fara lẹ̀ iná ni wọ́n fi ń pè wá lókù ṣùgbọ́n ẹ̀mí ò fara lẹ̀ tán from time to time ẹ̀mí ò tún máa padà sára nítorí kí ìyàwó lè bá àjọ jẹ ọmọ papọ̀ tó bá yẹ pé ní ìyàlẹ́ ni tó wà nù sàárè nítorí kí lè bá àjọ oríkẹ́ papọ̀ tó bá yẹ pé ní ìkẹlẹ́ ni tó wà nù sàárè. pẹ̀lú èyí ni ìbú àwọn ahlùsùn náà jẹ̀má pé from time to time ẹ̀mí ó tún máa ní connection pẹ̀lú ara nínú sàárè torí pé tára bá ń jìyà ẹ̀mí náà jìyà tiẹ̀ tẹ́mi bá ń jìyà ara náà jìyà tiẹ̀ tó bá jẹ́ kẹ́ náà ni tẹ́mi bá ń gbádùn ara náà gbádùn tiẹ̀ wọ́n á lè jọ fíìlì papọ̀ ńgbà míì ọlọ́run nìkan papọ̀ ní sàárè yẹn náà connection oríṣi karùn-ún. òun náà ni ẹ̀mí ó ti ti padà sára tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù eléyìí ni èyí tó pé jù nínú bẹ́ẹ̀mí ti ṣe máa bẹ pẹ̀lú ara torí pé ẹ̀mí ti ń bẹ pẹ̀lú ara nílé ayé bíbẹ tó lópin ni ṣùgbọ́n mi tí ó bẹ pẹ̀lú ara ní ọ̀la àlùkìyàmà bẹ́ẹ̀ni wọn bá padà sí wa lára tán oní bíbẹ tó pè torí bíbẹ àìnípẹ̀kùnú bíbẹ tí ò síkú lẹ́yìn rẹ̀ torí rẹ̀ tó bá wọ àlìjẹ́nà la mautun wala kò síkú kò sí píparun ọlọ́run kò sí wa lọ́mọ ẹni tó bá sì wọ́n ná la yamutu fiha wala yahya kò ní kúnú ẹ̀ kò sì ní sẹ̀mí ọlọ́mọtiwa lọ́mọ náà. báyìí ni imaamu ibn al-qayyim rahimahullahu ta'ala ni wọ́n sọ ọ̀rọ̀ táwí nínú tíra àwọn tí wọ́n pè ní ar-ruh tíra tí wọ́n sọ nípa ẹ̀mí. tọ́ sábàbà wọn lu sáré táwọn onídàáwò sáré náà ti fèrè qala imaamu ibn taymiyyah qala imaamu ibn taymiyyah rahimahullah wọn ni fa yuqalu lirrajuli man rabbuk wa ma dinu wa man nabiyyu. wọ́n fún èèyàn ar-rajulu ń bí èèyàn láwọn túmọ̀ rẹ̀ wọ́n sọ fún ọkùnrin làwọn wí ṣùgbọ́n kì í sọkùnrin ni wọ́n gbà lérò èèyàn. nítorí wípé la farqa fi dhalika bayna ar-rajuli wal-mar'a فنلحق المرأة بالرجل إلغاء الفارق kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin nínú béèrè sàárè torí di eléyìí wọ́n kàn ń sọ pé wọ́n bí ọkùnrin léèrè ni atọ́kùnrin abìnrin àwọn méjèèjì ni wọ́n bí léèrè wọ́n sọ pé èèyàn nínú sàárè àti gbogbo ẹni tí wọ́n sọ pé wọ́n ṣe náwó fún nínú sàárè àwọn màlẹ́kà méjèèjì wọ́n sọ fún tani màlẹ́kà méjèèjì náà àwọn náà ni almunka àti anakir bẹ́ẹ̀ ló ti wá nù rìwáyà kan nínú rìwáyà mi munkarun wa nakir munkarun wa nakir munkar láì ní alif wal lam nakir láì ní alif wal lam munkar. àti nàkírì yìí ó wá nínú àdìsí Abu Huraira radiyallahu anhu wọ́n ní àwọn màlàíkà méjèèjì yẹn malakani aswadani azraqan màlàíkà méjì màlàíkà dúdú bólú méjì ni wọ́n. màlẹ́kà dúdú olómi aró méjì ni wọn dúdú ni wọn olómi aró ni wọn at the same time ẹ̀rú ọba yẹn àbí òní bá yẹn nítorí pé ntí wọn bọ wá sí wọn náà tún bá yẹn ní èèyàn dúdú èèyàn dúdú olómi aró tún ni ó dúdú ó tún olómi aró ló yuqalu li ahadihim al-munkar wọ́n á máa fi ọ̀kan nínú àwọn méjèèjì ní al-munkar wal-akhar an-nakir ẹnìkejì wọ́n ń pè ní an-nakir báyìí ló wá nínú hadithi tí imaamu ibn hibban tí wọ́n gbé nínú sahihi wọn àti imaamu tirmidhi ọwọ́ nínú riwaayà mi ti imaamu ibn hibban rahimahullahu ta'ala wọ́n ní yuqalu lahuma munkarun wa nakir àwọn pè wọ́n ní munkar àti nakir munkar àti nakir kò sí alif àti láàmù bẹ́ẹ̀ kò sí ìta pè wọ́n tí ò mú kí ló dé táwọn ìkùn wọn ní munkar àti nakir munkar ọ̀nìkíni muf'al munkar muf'al nakir ta'in bi ma'na maf'ul. نكير فعيل بمعنى مفعول بي قتل بمعنى مقتول جريح بمعنى مجروح تريد مجي جيوا اسم مفعول لان ولا ترى انكر ينكر انكارا وكلاهما ضد المعروف اتما مجي جنيكي مليكا مجي داما ìtumọ̀ kọ́ wọn nù munkar ẹni tá a mà nakir ẹni tá a mà sẹ́yìn mà naam sẹ́yìn mà àwọn mọ̀lẹ́kà yẹn àmọ́ wọn àtàrà bí tí wọ́n ti mú kọ́ wọn nù pé àwọn ẹni tá a mà wọ́n ní kí ló dé tí o kọ́ fi ń jẹ́ munkar àti nakir mọ̀lẹ́kà méjì tá a mà lè anal mẹ́jì tẹ́lẹ̀ mi àrífọ́ wọn mà nítorí pé ẹni tó kú ọmọ wọn rí tẹ́lẹ̀ ẹni tí ọmọ ni àbẹ́ni tó mọ̀ ẹni tí ọ̀mù níwọ̀n kò ráwòrán wọn rí kò sì ráwòrán tọ́jú àwòrán wọn rí pé dúdú búlù méjì. padà ṣé múnkàrà àti nàkírì náà wọ́n sì máa jẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn ṣé múnkàrà àti nàkírì wọ́n máa jẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn pé ìwọ ọ̀ma rí èmi náà ọ̀ma rí lágbájá náà ọ̀ma rí sẹ́nìkan ọ̀ á wọn rí táwọn ànábì ọ̀mọ̀ wọn rí ṣé àti nàkírì náà wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run hàn níbo nà ti rí wọn rí kótó dídọ́ kú kótó dínú sàárè ẹ̀wọ̀n kẹyìn sọ pé náà ọ yẹ kẹ́ pé wọ́n rí wọn rí wọ́n sì ti mọ̀ wọn <laughs> torí rẹ̀ ètò ọ̀dọ́gba wàláwà àlẹ́ ọ̀nà nípa pé kò sí yàtọ̀ láàrin àwọn ànábì àtàwọn míì. ọ̀dà ṣé múnkàrà àti nàkìr àwọn náà múmi ní àti kẹfẹ́rí léèrè àbí múnkàrà àti nàkìr àwọn tá àwọn ní òbí kèfèrí lásán léèrè ṣùgbọ́n àwọn múmìnì yẹ kí wọ́n ní mọ̀lẹ́kà tiwọn lọ́tọ̀ síbẹ̀ ni àbí ẹ̀kọ́. naam ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ àwọn kan náà àwọn olùmọ̀ sọ pé múkàrà àti nàkírì náà ní òbí gbogbo èèyàn léèrè apá kan nínú wọn sọ pé a ah, ah. àwọn mọ̀lẹ́kà méjì kan wà tó ti káwọn ní òbí àwọn múmìnì léèrè wọn àwọn náà ni albashir àti almubashir albashir. Al àti al-mubashir àwọn afúnirò dùnú méjì àwọn afúnirò dùnú méjì ṣùgbọ́n cash ẹ̀rí tó mú ọ lágbára tẹ̀rẹ̀ múnká àti nàkír náà ni. torí ẹ̀ múnká àti nàkír wọ́n bí olùkọ́ wa léèrè tó bá di lọ́la al-qiyama. فيقال للرجل من ربك وهو سيبيري وهو سيبيري ربيني يجد أن ولو عليه كيف سوان حيث براء ابن عازب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن نبي محمد صلى الله عليه وسلم نبي أرى الله أبعتني يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة الله ọba yóò máa fi gbólóhùn tó rinlẹ̀ sínsín yóò máa fi fèsì àwọn olùgbàgbọ́ òdodo rinlẹ̀ ní ilé ayé ń bí àti lọ́run ìyẹn ni pé nínú sàárè la ilaha illallah onáà ní kọ́ọ̀lù sábìtì yẹn ọlọ́run ọba máa fi fèsì àwọn olùgbàgbọ́ òdodo rinlẹ̀ ní ilé ayé àti lọ́run. Ànábì sallallahu alaihi wasallam wọn láyà ìsọ̀kalẹ̀ nípa àyà sàárè ni kẹ́bùsùn wa nù hadith ti nínú rìwáyà ti imaamu muslim wọ́n ní wọ́n sọ fún èèyàn yìí pé man rabbuk tani olúwa rẹ̀ ìbéèrè náà nù ìbéèrè mẹ́ta péré ọ̀pọ̀lọpọ̀ ni ó sì fèlè ọlọ́mọdé àfèlè man rabbuk tani olúwa rẹ̀ wa yaqulu rabbi Allah olùgbàgbọ́ òdodo dáhùn yìí pé ọlọ́run ọba lolúwa mi wa nabiyyi Muhammad. نبي مثل النبي ومحمد صلى الله عليه وسلم كذلك يثبت الله الذين آمنوا بالقول الثابت النبي لليني ثم قال ما فسي àwọn olùgbò dorin lẹ pẹ̀lú ọ̀rọ̀ tó rin lẹ ṣinṣin yẹn ni pé líle dáhùn yún ó ní túmọ̀ pọlọ fẹsẹ̀ rẹ̀ rin lẹ ó tún wà nù sahih bukhari àti muslim láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu ọlọ́run nabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé innal abda idha wudi'a fi qabrihi nígbà tí wọ́n bá gbẹ̀yàn lọ́jọ́ tí wọ́n bá gbẹ̀yàn sínú sàárè rẹ̀ àtẹwálà àánú àfọwábọ tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n wá sí táwọn sì ti kọ̀yìn dà tí wọ́n lọlé wà iná kòlà yẹ sùnmọ kọrọ àní àálẹyìn kódà yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà wọn bàtà humalakan títí àsìkò tí ń gbúrò ẹsẹ̀ bàtà wọn yẹn pé wọ́n lọ àlékà méjì ọwọ àbá bayọkọ ìdánìhì wọ́n dájókòó nínú sàárè rẹ̀ bayọkọ láàánì wọ́n sì sọ fún pé kò sí tọ́ka pẹ̀lú pé sísáré ọ̀ agbàjókòó àbí òsì gbàjókòó torí pé laysa al-amru fil akhirah kal-amri fid dunya laysa amru al-akhirah kal-amri dunya ọ̀rọ̀ ọ̀run ò dàbí ọ̀rọ̀ ilé ayé wọ́n á dájókòó wọ́n sì sọ fún yín pé ma kunta taqulu fi hadha ar-rajul kí ló ń sọ nípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam fa amma mumin olùgbàgbọ́ òdodo ẹ̀yà kúkúl ashhadu annahu abdullah mo jẹ́rìí pé ẹrú ọlọ́run ọba ni wa rasuluhu mo sì jẹ́rìí pé òjíṣẹ́ rẹ̀ ni. ayò kọ́ọ̀lù lẹ́hùn àwọn mọ̀lẹ́kà yẹn wàá sọ fún yín pé unzur maq'adaka minan nar wo ìjókòó rẹ̀ tọ́lọ́run ọba ti pèsè fún ọ tẹ́lẹ̀ nínú ná. wọ́n abdalaka Allahu bihi maq'adan minal janna ọlọ́run ti fàgà kan rọ́pò rẹ̀ fún ọ lálùjẹ̀nà nítorí pé ó yege ìdánwò. قال فيراها فيراهما جميعا النبي صلى الله عليه وسلم ni yóò sì rí àga méjèèjì lórí tí alìjánná tọ́lọ̀ fi dàrọ́ ti ná fún un léyìí wọ́n jẹ́ tọ́mọ alìjánná ṣùgbọ́n máa ná ní ìgbà tí wọ́n bá bí òun léèrè wọ́n bá bí òun léèrè amal munafiq wal kafir ọ̀tẹ́ẹ̀dá ah, ah, rahimahullah oni bí ọ̀rọ̀ àná ọwọ́ anú ẹ̀gbà wọ̀rọ̀ kan wọ́n tó sọ fún wa pé anáwó yóò fisa ìlú ẹ̀kọ́ fi kọ́bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́n bá ti fi wọ́n bá ti fi àga rẹ̀ hàn nínú àlìjẹ́nà àti iná wọ́n fi hàn kọ́lọ́n ti fi àlìjẹ́nà rọ́pò tiná fún látàrí kó yege nù dánwò wọ́n wàá gbà láyè nù sàárì rẹ̀ wọ́n gbà láyè nù sàárì rẹ̀ sísà ọ̀fẹ́ ìwọ́ wa sọ pé atúnṣiyàn sẹ́gbẹ̀ wa sọ ọ̀rọ̀ ọ̀run ọ̀dàbí ọ̀rọ̀ ilé ayé. tọ́ muhammed munafiku walkafiru ṣùgbọ́n munafiki alágàbàǹgebè olùjọ́jíjẹ sọ àti kẹfẹ́rí wàyùkọ́lù lẹ́hu wọ́n sọ fáwọn nù sàárè wọn máa ti kúlù fi ha rọ́júlì tí wọ́n sọ nípa ọkùnrin yìí ìyá anabi wa muhammed sallallahu alaihi wasallam kí lọ́ọ́ mọ̀ nípa rẹ̀ wàyùkọ́lù láàdìrì èmi àwọn ọmọ ọ̀hún la ilaha illallah. kuntu aqulu ma ya an sọ lèmi náà sọ nílé ayé ẹ fẹnu wa lèmi náà fẹnu wa rọ akínní ah, muhammadu wo ọlọ́run ránṣẹ́ nìkan ọlọ́run nìkan lọ́lọ́run ah, ah, wèrè gbẹgẹ ti ń sọ náà náà sọ. àwọn ọ̀kùtù táwọn sọ kankan náà bá ń bá wọn gẹ́gẹ́ bí ẹyẹ ayé kò tọ́ ntí wọ́n ń wí lèmi náà ń bá wọn wí ìrònú pa rẹ̀. ọ̀yùkọ́ọ̀lù wọ́n wá sọ fúnfin látàrẹ́ ìta wà látàlẹ́ ìta ọ̀mà ò sì kọ́ mà la ilaha illallah ọ̀mà kí ló yẹ kó wí wà látàlẹ́ ìta kò sì kà nípa àmà kó lè bá àmà. ẹ̀ka burú ni kí wọ́n mọ̀ wá mà. ni ìmáà ayé ṣe ń ṣe ẹjẹ́ á máa ìmáà bí ẹ ti ṣe ń yí ni káwọn náà máa yí yàrá kó bá ti máa kó báyẹn. èyí tí mo gbọ́ táwọn èèyàn ń sọ lèmi náà ń bá wọn sọ ẹ jẹ́ káwọn náà ṣe bí wọ́n ṣe ṣe kó lè rí parí bí ṣe yóò sì rí jásíyà fún ẹ yóò jásíyà fún ẹ nítorí kó lè bá rí bí ti ṣe rí bí ti ṣe rí náà nìyà kọ́lọ̀ mọ́ ti wá lẹ́nu nìyà wọ́n sọ fún pé ládàrẹ́ ìta ìwọ àmà wàlẹ́ àtẹ̀lẹ́ ìta òsì kàkó lè ká àmà wàyó bọ̀rọ̀ bó fi mi tọ̀rọ̀ pín wọ́n á wá fi òòlù kan min hadidin tó ṣe pé irin ni wọ́n fi ṣe wọ́n fi gbáwèrè lórí ọ̀rọ̀bàtán ní lùlù kan tó ṣe ṣe á lùlù kàmàmà ó sì bò lágbárí ni. ẹ pè sáré rí torí pé de lárúbá ẹ lọ sọ bẹ́ẹ̀ wọ́n sì bò láìlà òòlù ni o òòlù lẹ́yìn náà mọ òòlù àwọn panel bita ẹ mọ òòlù àwọn alágbẹ̀dẹ bẹ̀mẹ́tọ̀rọ̀ àpín òòlù ama òsibó ọ̀tà fẹ̀yọ̀fẹ́yẹ̀ wọ́n kígbe ọ̀yẹ̀ hàtẹ́n ní ike kan yẹsùmáhùhù mẹ́nyẹ́lì ìhẹ́rọ̀ ìtàkọ́lẹ̀ yìí gbogbo ní ti ń bẹ ní ìtòsí rẹ̀ ní ọgbọ̀ àyàfi èèyàn àtàlìjẹ̀nu nìkan èèyàn àtàlìjẹ̀nu nìkan ni ò ní gbọ́ torí rẹ̀ a lọ́mọ̀ síbẹ̀ ni kó lè bá a jẹ́ jẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni kó lè bá a kẹ́ni tí ò ní sin lọ́run lè bá a pẹ̀lú wọ ọ̀daràn ó sì bẹ́ẹ̀ kó lè bá a tún ni nítorí tí ọba síbẹ̀ àmọ́ ní sin ẹnìkan mọ́ wípé a bàbá alágbájá tá a sin lánàá kò mọ̀ tí wọ́n kó bò ó kò jẹ́ àsùn òòlù tí wọ́n sì bò ó ariwo sọ ni gbogbo àwa gan-an á di pàǹfò wú di tí àní gbádùn má nítorí wàhálà ariwo yóò ti pọ̀ ẹ̀yin náà wá wò táwọn sàárè ti ti kó àwọn agboolé àwọn yóò bá ẹrù gbogbo àwọn iléèwọ̀n ní tẹ́ gbé má nípa pariwo ni ẹ ẹ ẹ ẹgbà wá o wá rí o wá lé wá bọ̀ wọ́n tún ti dé o kálá nàbí sallallahu alaihi wasallam sọ pé lawla alla tadafanu ad'awtu Allaha an yusmi'akum min 'adhabil qabri nahwa ma asma. bí ba ṣe pé ìbẹ̀rù bẹ́ẹ̀ tó ní gbéra yín sí ma àwọn ọba abẹ lọ pé yìí náà máa gbọ́rú ìyà tí ń ti àwọn ẹni tó wà nù sáré irú ìta wọn gbọ́. dájú pé tá a bá gbọ́ irú ìyà tí ń jẹ ẹ̀ńtọ́ ànusà àní sẹ́ nìkan mọ́ títí tí gbogbo ara àwọn òkú òfin máa jẹrà lórí ilẹ̀ táwọn pé ọ̀sán ọ̀sán ju wọn gún ọjọ́ sínú sàárè káríwọ́ wa sọ̀lọ̀ subhanallah ọlọ́run bá kún fún wa ń sọ ẹ̀rí sí o. torí ibùdó tẹ̀mí rahimahullah ó ní fa ìfìtẹ́nù nígbà tí wọ́n ṣàlàyé fìtínà sáré pé àníṣe ọlọ́run ṣàdánwò fáwọn èèyàn nínú sáré wọn ṣé gbogbo èèyàn lọ́lọ́run ṣàdánwò fún àti mọ́ọ̀nì àti káfìrì àti kòkì àti ṣé gbogbo wọn náà ní àdánwò sáré ni àbí kò ní kárí àwọn kan méjì ní apá kan nínú àwọn wa ṣe pé nínú wọn wọ́n ní àdánwò sáré kárí gbogbo èèyàn pátá ọwọ́ oníkàkẹ́nà mìíràn amúnà àfikún amfẹ́fikún amkàfẹ́rán ayẹmẹ́nkánà ni yóò wo lè jẹ́ ìdánwò sáré ń bẹ àdánwò sáré ń bẹ ìyẹn ni pé tí wọ́n ti dánwò fún mùsùlùmí mọ́mìnì. Ah, kèfèrí yẹ kó rí ju ìdánwò lọ kó tún rà dánwò gbogbo wọn lọ kárí bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah sọ Ibn al-Qayyim àti gbogbo àwọn olùmọ̀tọ́kọ̀ jù ṣùgbọ́n alimami ibn abdulbar rahimahullahu ta'ala hafidul maghrib àbáàgbà nínú àwọn olùmọ̀ tí wọ́n di súnà mú nínú àwọn tó ń tẹ̀lé madhabul imami malik nínú àwọn afáà tí ní fifth century of islam nígbà tó ṣe pé wọ́n ṣe àlàyé fún wa nípa Muwatta ìmáàmù Malik nínú àwọn tíra ńláńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pè kan ní at-Tamhid ó jẹ́ twenty four volumes wọ́n pè kan ní al-Istidkar ó thirty volumes. Al-Imam Ibn Abdul Barr rahimahullah àfàgbà olùmọ̀ nípa sunna àfàgbà nípa tawhid ó di tawhid tó dáa mú rahimahullah ta'ala Ibn Abdul Barr àwọn sọ yìí pé láyé sàlù illa mu'minun aw munafiqun kana mansuban li din al-islam bi zahir ash-shahada. ẹ̀yà méjì pé náà ni wọ́n bilé nínú sàárè orísun méjì mùsùlùmí àbí mọ́mìnì lẹ́yìn náà múnáfìkì ń gbé ìsìlámù hàn múnáfìkì ni o ṣùgbọ́n tí ń fi hàn wá ni pé mùsùlùmí lò àwọn méjèèjì yẹn ni wọ́n sì dánwò fún un sàárè yàtọ̀ sí kèfèrí wọ́n ní wọ́n ní ṣèdánwò fún kèfèrí nù sáré ṣùgbọ́n ẹ̀rọ àwọn alukurani ọlọ́run ọba wa àwọn sunna anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n rí i pé àwọn méjèèjì tọ́ka sí pé àní ìdánwò àti àdánwò sáré ọ̀kárí gbogbo èèyàn lápapọ̀ ni àwa ń ọba jẹ́ múmìnì ọba jẹ́ kèfèrí gbogbo tó wù kó jẹ́ ìdánwò àti àdánwò sáré ọ̀kárí gbogbo èèyàn kò yọ ẹnìkan pọ̀tọ̀ ọlọ́run ọba ni يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة كما كان بتتوما يا pẹ̀lú àdánwò sáré ànábì ti túmọ̀ àyà yìí fún wa pẹ̀lú àdánwò sáré ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń fi ẹsẹ̀ àwọn olùwàgbọ́ òdodo rinlẹ̀ nílẹ̀ ayé ń bí àti lọ́run pẹ̀lú gbólóhùn tí máa fẹsẹ̀ ẹni rinlẹ̀ ìyẹn ni pé kó o lè fèsì látàrí ìdánwò tó máa ṣe fún ọ̀nù sáré. wọ́n yóò bọ́ọ̀lù lọ́ọ̀kù bọ́ọ̀lì míì ṣùgbọ́n ọlọ́run bá máa ti àwọn alábòsí lọ́nà ìyẹn ni pé kò ní mú wọn dáhùn alábòsí sì kárí ọ̀sẹ̀ bọ̀ torí délé ìdánwò àti àdánwò sáré ọkàrí gbogbo èèyàn. wọn nu sahih bukhari anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni wa amal kafiru wal munafiku káfíìrì àti munafiki gbà tí wọn bá bi àwọn léèrè ó túmọ̀ sí kí béèrè kárí gbogbo èèyàn fayaqulu la adri yọ sọ pé mi ò mà yọ sọ pé mi ò mà eléyìí iná ni ti alimami ibn hajar rahimahullahu ta'ala nínú sharhi nínú àlàyé tí wọ́n ṣe nípa sahih bukhari èyí tí wọ́n pè fathul bari inú eléyìí làwọn náà sàlẹ̀ sà rahimahullahu ta'ala. padà níjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nìkan ni wọ́n ṣe béèrè ní kúlọ́dọ̀ àwọn wọ́n ṣàdánwò fún nínú sàárè àwọn nìkan ni wọ́n ṣe béèrè fún nínú sàárè ni àbí ọ̀kárí gbogbo ọjọ́ yòókù ọ̀kárí àwọn tó ti síwájú wa náà àbí wọn ò ṣe àbí sàárè fún àwọn eléyìí ètò ìdájú òun náà ní pé gbogbo ìjọ tó síwájú àwọn náà wọ́n rí àdánwò sáré kò kò yá ìkan pọ̀tọ̀ yàtọ̀ sẹ́nìkan. ṣùgbọ́n bákan nínú àwọn olùmọ̀ wọn ní ìjọ anábìyà Muhammad sallallahu alaihi wasallam nìkan àwọn nìkan ní ó rí àdánwò sáré yàtọ̀ sí àwọn míì. ètò ìdọ́gbàdùn ní pé gbogbo ìjọ pátá ìlàdánwò sáré kárí. ṣùgbọ́n wa nù súnà tó fi hàn wá wípé al-murabitu fi sabilillah àwọn ẹni tí ń sọ ẹgbòdì ẹ̀sìn Islam nítorí tọ́lọ̀ wọ́n sọ ẹnu bodè torí káwọn kẹfẹ́ rí ọmọ ìyá wa bá wa àwọn ẹni tí wọ́n fira wọn síbẹ̀ yẹn láti sọ ẹnu bodè sọ́nà fi hàn wá pípa àwọn ilé yẹn. orí ti bẹ́ẹ̀ ò sáré fún ọ látàrí iṣẹ́ láti wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ bó ṣe wà nù Sahih Imam Muslim àti gẹ́gẹ́ bí ẹni tó kú sójú ogun ojú ogun láti gbẹ̀sìn ọlọ́run ọba ga àwọn eléyàn náà wọn ò ní ṣe ìdánwò sàárè fáwọn náà wọ́n ti yege bákan náà tó ṣe sùúrù lásìkò tí ooru àrùn ooru tó bolẹ̀ torípa nàbí sallallahu alaihi wasallam ní idha sami'tum biṭaa'uni bi ardin fala tadkhuluha wa in kuntum biha fala takhruju minha ṣe bá wọ́ ooru ń jà nílùú kan àrùn ooru ń jà nílùú kan.

wọ́n ní kàyín anáṣẹ kanú na fìfògbò rí wọ́n náà bó ti àdánwò fáwọn èèyàn yóò ti àdánwò fáwọn èèyàn yóò ti àdánwò fún wọn nínú àwọn sàárì wọn nínú àwọn sàárì wọn ló túmọ̀ sí pé ẹni tí ọba wá fún ọba gbé sínú sàárì ńkọ́ èèyàn kú wọ́n hàǹgẹ̀ sókè wọn ò gbé sàárì àbí ẹni tó ṣe pé ńgbà tó kú ọ̀dọ̀ ló gbé lọ kò ní sàárì àbí ẹni tó ṣe pé wọn ò tiẹ̀ rókù rẹ̀ bọ́ sí pé wọ́n láwọn ń sin sí sáré àbẹ́ tó ti pé ẹranko lọ́jẹ́ tí ò ní sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn eléyẹn náà ǹjẹ́ ìyá sáré ọ̀jẹ̀ wọn bí tàbí kò ní jẹ wọn gbogbo kálukú wọn náà ni ó rí àdánwò sáré ó bí wọn léèrè gbogbo wọn pátá iná ni wọn bí léèrè béèrè sáré wọn bá bọ sí sáré wọn àbá àmọ́ gbé ọ sí sàárè wọn gbé yẹn sí sàárè wọn ò gbé sí sàárè lẹ́yìn ikú rẹ̀ ìdánwò sàárè ṣì ń bẹ. bákan náà tá a bá ní ìyá sàárè tá a ní ìdẹ̀ra sàárè ńṣe la pè ní ìyá sàárè àti ìdẹ̀ra sàárè nítorí kí n wọ́pọ̀ jù ní pé ẹni tó bá kú wọn gbé síbo wọn gbé sàárè ìtọ́ wọ́pọ̀ ní kí gbogbo ẹni tó bá kú wọn gbé sí sàárè ọlọ́run ní sọ́mà àmàtẹ́hù ní àkọ́bàrọ̀ sọ́mà àmàtẹ́hù ní àkọ́bàrọ̀ lẹ́yìn náà lọ́lọ́run wá pa lẹ́yìn náà ló gbé sí sàárè torí pé ètò pọ̀ ní pé alghalibu fil mawta an yuqbaru alghalibu fil wọ́pọ̀ jù nípa àwọn òkú ni pé tí wọ́n bá kú kí wọ́n gbé wọn síbo kí wọ́n gbé wọn sí sàárè ṣùgbọ́n هذا خرج مخرج الغالب وما خرج مخرج الغالب لا مفهوم له ìyá sáré ìdẹ̀ra sáré ìyá sáré ìdẹ̀ra sáré ọjáde ń jáde pé ìtọ́wọ́ pọ̀ jù ni pé táwọn èèyàn bá kú wọn gbé wọn sí sáré. ọ̀wá túmọ̀ sí pé ẹni tó bá kú tí wọn ò gbé sáré òun fírì nù torí tó bá fírì ẹni kí gbogbo èèyàn náà sọ pé kí wọ́n gbé òun sí sáré ni. ọkọ̀ bí o wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá yẹ kó lẹ́tọ̀ọ́ sí ìyá sáré yóò di ìyá sáré tòṣùgbọ́n níta gbàlérò pẹ̀lú ìyà sàárè àbí ìdẹ̀ra sàárè òun náà ni ìyà barza àbí ìdẹ̀ra barza ìyà barza àbí ìdẹ̀ra barza a sì mọ̀ ike barzakhu hajizu ma bayna amrayn òun náà ni nǹkan tó la nǹkan méjì tí jẹ́ kéèyàn kọlu eléyìí wal hayatul barzakhiya. هي الحياة ما بعد الموت قبل القيامة. ìsinmi barza ọ̀nà nìsẹ̀mí ti يكو. bẹ lẹ́yìn ikú kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama torí délé tá a bá sọ ike ìyà sáré ọ̀nà ní barza yẹn ni kí ìyà ti ń bẹ lẹ́yìn ikú ìyà ti ń bẹ lẹ́yìn ikú wọn ọba gbé ọsítàrí wọn ọba àmọ́ gbé ọsítàrí tó bá wàá jẹ ìdẹ̀ra ti ń bẹ lẹ́yìn wọn bá jọ sí sáré wọn bá mọ jọ sí sáré ìdẹ̀ra sáré la pé ètè dandan ló jẹ́ pé ńgbọ́ bá wà nù sáré ló torí wàá rí. torí ẹ̀wọ̀n kan tó bá kú tọ́lẹ́tọ̀ sí àtàrí bàbá àti wọn bá àmọ́sìn yóò jẹ ọba àjọmọ India tó pé tó bá ti kú wọn kàn sún ọ́nà ni wọn á pẹ̀lú rẹ̀ dànù gò gbé torí kò sílẹ̀ táwọn ó sìn òkú sí àbí ìgbàgbọ́ tàwọn ni kí káwọn ọmọ ẹ̀sìn òkú káwọn ọmọ ẹ̀sìn òkú ná àwọn ọ̀daràn eléyìí ò pé kí ọmọ jọ tó ṣùgbọ́n ọlọ́ba wa aláàánú ni gẹ́gẹ́ tí wọ́n nu Sahih Bukhari ẹnìkan anábìsọ bàbá àtúnlá ń fún sàn rẹ̀ nínú àwọn tó ṣíwájú wọn nígbà ńgbà tó gbọ́ nípa àyàtọ̀ lọ́n pèsè kalẹ̀ bí àwọn ọ̀dọ́ káràn ẹ̀rú àbá wọ́n á sọ fún àwọn ọmọ rẹ̀ pé tó ń bá kú. kí wọ́n sùn níná a wọ́n á pérú òun éérú òun kó lọ sí orí òkun wọn á da irú yẹn sínú òkun kó kú dànù lọ́nà tó ń fi sọnù. tó bá pé ọlọ́run ní gbòǹdì dé tó. tọ́ nàbì sallallahu wọ́n nígbà tó kú àwọn ọmọ rẹ̀ ti bẹ́ẹ̀ wọ́n wọn lọ da sórí òkú pàtó bá ti lọ́la àlùkìyàmà eléyìí túmọ̀ sí pé àánú ọlọ́run pọ̀ ní ká máa jẹ ẹran òkun ká máa jẹ òkun àbí òye wa nǹkan pọ̀ ló ń ṣẹlẹ̀ nínú òkun yìí àánú ní ká máa jẹ wà ìlà lábá ta nípa ọ̀pọ̀lọpọ̀ sòṣùgbọ́n òfin ọlọ́run bá ń kọ́ kó ti lẹ́tọ̀ fún wa ọlọ́run bá ti lẹ́tọ̀ fún yàn èyí sọ pé tọ̀tọ̀. torí gẹ́gẹ́ bí tẹ́ ẹ mà ẹ̀ríkà èèyàn nínú àwọn áfíríkà àwọn wáṣẹ̀mí rọ̀rùn káyé tó ti kí wọ́n lọ lóyìnbó nínú ọkọ̀ ọlọ́pọ́n ọkọ̀ dá wọn nù bọ́ bá dá wọn nù èèyàn two hundred èèyàn kìnnìkan wọn apó sódò wọn ni wọn kú tẹ̀wọ̀n káwọn ẹ̀jẹ̀ jẹ wọn ni. ẹ̀rọ pé ẹja téèyàn jẹ náà lẹ́yìn ó mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n subhanallah ti lẹ́tọ̀ fún wa a nídìí láti máa sí fáìlì ẹ̀wò. wọ́n wá dá sókun lẹ́yìn ikú rẹ̀ jọ ní ọlọ́run fi ọlọ́run bá sì mọ dodo yàtọ̀ sírọ̀ rẹ̀ ọlọ́run rí kó dodo lọ́sọ ọlọ́run á pé látàrí pé ìbẹ̀rù ìyá èmi ọlọ́run ló mú ọ síbẹ̀ ajẹ́ pé mo forí jìn ọmọ àlọ́tà lè ṣe lọ. yóò túmọ̀ sí pé kí wọn náà sọ pé kí wọ́n sun ọ́n náà o wọ́n ti ra rẹ̀ nù o. Thank you. torí ẹ̀gẹ́ bá sọ ẹni tí ẹranko jẹ abẹ́ni tí wọ́n jóná títí tó fi dérú abẹ́ni tí wọ́n kù dá tí wọ́n kù tí wọ́n kú ẹfun rẹ̀ sínú atẹ́gùn abẹ́ni tí wọ́n tẹ̀lé sínú odò ìyá ọ̀lọ́ bẹ́mi àtàrà rẹ̀ tọ́ba lẹ́tọ̀ sí yá ìdẹ̀rọ̀ sì lọ bẹ́mi àtàrà rẹ̀ tọ́ba lẹ́tọ̀ sí dẹ̀rà kọ́dà kó wọ́n má gbé síta rẹ̀. ibi tí ìmáàmù ti sọ pé ìkọlù rọ́jù wọ́n á sọ fún yàn wọ́n sọ fún kéńdé lọ́kùnrin àbí lóbìnrin. ó túmọ̀ sí pé àwọn ọmọdé kéékèèké wọn ò ní sí ìdánwò tààrí fáwọn. ìṣòro wọn sọ pé wọ́n sọ fọkùnrin ẹni tó ti dàgbà nù. tó túmọ̀ sí pé ẹni tó ti bàlágà kò sí ìbéèrè tààrí fún. ọ̀pá kan nínú àwọn olùmọ̀ wa wọ́n sọ pé àwọn ọmọ kéékèèké kò sí ìdánwò tààrí fáwọn òtún ìdánwò sàárè fáwọn. agbára nínú wọn sọ pé a ah, a ah, ah, lẹ́rìí tó ya ọmọdé yàtọ̀ sí àgbàlagbà gbogbo wọn ni ó ṣèdánwò sàárè. tọ́ aláwọ̀ alam ntí ọwọ́ anú àdéhùn ni pé wọ́n ṣèdánwò fáwọn èèyàn táwọn èèyàn náà ọmọdé wọnú wọn aláwọ̀ alam ẹ̀rí pé apọ̀ ẹnu kì í sábà ṣẹlẹ̀ àfi kò sẹ́rìí kan tí wàá tẹ́sí nípa ọ̀rọ̀ ni máa ń bí ìyàpọ̀ ẹnu. tọ́ wọ́n wá ní fẹ̀yì kọ́ọ̀lù lè rọ́jò wọ́n wá sọ fún yẹn pé má rọ́ púkà wọ́n má dé inú kà wọ́n má nàbẹ̀ yó kà. àwọn abilérè àwọn abilérè yẹn èdè wo ni wọ́n ti ṣàlàyé yẹn fún wa. nàá má rọ́ púkà yóò bá ní Lárúbáwá wọ́n má dé inú kà wọ́n má nàbẹ̀ yó kà. àwọn lélẹ́yìí fi hàn wá kíkó èdè lárúbáwá ni wọ́n fi béèrè nìyẹn sọ̀rí pé gbogbo múra kí ó nìyẹn èdè lárúbáwá ni wọ́n fi bí wá. láyé lápá kan nínú àwọn olùkọ́ sọ lápá kan ni wọ́n sọ pé wọn bá fèdè yóò wù bí léèrè ṣùgbọ́n èdè tí ó fi dáhùn náà ni èdè siriyaniya èdè siriyaniya ni ó fi dáhùn ìyẹn ni èdè àwọn ọmọ Israẹli ah, ni ó fi dáhùn àlẹ́rìí ah, tó sọ pé èdè Israẹli ni ó fi dáhùn. sáwa lẹ́rìí tọ́sọ yìí pé èdè lárúbáwá ó fi bìyàn tani naam àlẹ́rìí náà tọ́sọ pé èdè lárúbáwá ó fi bìyàn wọ́n ròyìn bí wọ́n ṣe wọ́n ròyìn tí wọ́n bí wà ní ọ̀pá dandan kọ́jẹ́ kọ́jẹ́ tí wọ́n fi ròyìn fún wọn náà ni wọ́n fi bí wá léèrè. eléyìí àlẹ́rìí kan tó sọ pé dèbí àwọn fi bí wá. èyí wù wọ́n á fi bí wá ọlọ́run ọba yóò sì ń rọrùn fún wa láti lè dáhùn. kò sì ní sí rọrùn fẹ́ni tí ò sì lè dáhùn kìí ṣe nítorí pé kọ̀ọ̀bá àgbédè yùn débédè kan náà ni ó sá fi dáhùn pé mà. eré de eléyìí tẹ́rì ń bẹ̀ ìkéde lárúbá àwọn òfìbí wa eléyìí jẹ́ bẹ́ẹ̀ ẹ bá béèrè pé nbola àti wàá rẹ̀ nígbà tí ànábi sọ fún wọn sọ pé man rabbuka wa ma dinuka wa man nabiyuka tẹ́bẹ̀dẹ̀ lárúbá àwọn fi sọ pé wọ́n fi wọ́n lárúbá àwọn fi fún wọn ròyìn wọ́n sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n ànábi tọ́lọ́ ránṣẹ́ wa ànábi lárúbá wa ni àwọn èèyàn rẹ̀ títí ń jíṣẹ́ fún gbà yẹn náà èdè wọn sọ èdè lárúbá wa ni. ẹ wò ó nìsín. gbàdánà sọ pé ọ̀hìn kọ́ lọ́rọ̀ púpọ̀ lọ́rọ̀ mọ̀láìkì ní ń fi ọ̀rọ̀ khalifa قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون gbàtọ́lá sọ fún àwọn mọ̀lẹ́kà wípé màá fi àrólé kan sórí ilẹ̀ sọ́padà lẹ kọ́jọ́ pé ìdílé arúgbó sọ fún wa lẹ. sọ fún wa kó àwọn sọ fún àwọn èèyàn wọn ya qawmi ubudullaha ma lakum min ilahin ghayruh sọ́padà lẹ kọ́jọ́ pé fi sọ fún wa torí mélòó wa àwọn yẹn wa ló sọ pé àrùn òjíṣẹ́ kan àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ bá a ṣàlàyé fún èdè wọn ti ṣèdè lárúbáwá ẹni tí èsèdè lárúbáwá lè di rẹ kó ní sọ wá fèdè lárúbáwá sàlàyé fáwọn èèyàn ṣé yọ sàlàyé fún ọ kó wọn bá gbọ́ kó wọn bá gbà ni àbí kó wọn lè bá gbọ́ gbà. lórí eléyìí eléyìí túmọ̀ sí pé wọ́n ròyìn fún ọ ipa aṣọ báyìí aṣọ báyìí kò túmọ̀ sí pé dèyún gangan gangan náà la sọ. ṣùgbọ́n èdè tá a kàn fi ròyìn fún ọ ńlẹ̀ tí wọ́n gbọ́ àbí ńlẹ̀ tó wù wá sọ. So ìlọ́kọ̀ la fi ròyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tó sí kékeré tàbí ọ̀dẹ́ léde lárúbáwá. nísìnyí ọlọ́pàá dé ẹnìkan ní sáwó eléyìí jẹ́ haúsá haúsá lọ́gbọ́n wọ́n á sọ fún kíkọ́ bọ́ fún mẹ́ṣíìnì yìí sọ Sókótó wọ́n sọ fún léde haúsá wọ́n á sọ fún ọ̀rẹ́ rẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ wípé ẹjẹ alọ ni mo ti gbé fún un ó máa lẹ sọ fún un ẹni a máa lọlé ẹ̀yìn àwọn aṣọ fún pé mo sọ fún pé kó máa gbé mọ́ṣíìnì yìí nso sokoto ni mo sọ fún kó máa gbé machine yìí nso sokoto mo ah, sọ fún kó máa gbé mọ́ṣíìnì yìí nso sokoto ọ̀rẹ́ yẹn wàá sọ pé ọ sọ fún kó máa gbé mọ́ṣíìnì nso sokoto láwọ àpò haúsá náà kọ yorùbá mo sọ fún láwùsá nì àbí òye sọ ìwọ ti sọ pé mo sọ fún kọ́ máa gbé mọ́ṣíìnì tó sókótó haúsá lọ́wọ́ á sọ fún àbí yorùbá haúsá lọ́wọ́ á sọ fún ṣùgbọ́n nìsín yorùbá lòfin ròyìn kò túmọ̀ sí pé yorùbá lọ́ọ́ bá sọ tó bẹ́ẹ̀ náà ni ìgbà tó lọ́n bá ń ròyìn nípa nípa ànábì ọlọ́run musa àti fìràwọ́nà àwọn èèyàn musa ya musa inna lamudrakun musa dájúdájú wọn lé wa bá àwọn ọ̀gbọ́n lárúbáwá kéésì lárúbáwá lè dé wọn àbí òye wa ṣùgbọ́n làwọn bá ń fún aróyìn tí wọ́n wù sí. sùdíẹ̀ náà ní mọ́nà bókà wàmádìí inú kà wàmánàbí yókà wọ́n fún aróyìn ìbéèrè tí wọ́n bí wa nìkan padà náà kọjá pé tèèyàn wọn fi bí wa gẹ́gẹ́ bí òtítẹ́ jẹ́ pé àtúnlẹ́rìí tó sọ pé kèésò náà wọn fi bí wa alẹ́rìí tó sọ pé kèsì lárúbáwá wọn fi bí wa bẹ́ẹ̀ alẹ́rìí tó sọ pé lárúbáwá wọn fi bí wa ṣùgbọ́n tó dá wa lójú ni pé gbogbo èrè yòówù wọn bá fi bìyàn ẹni tí ó dáhùn yóò dáhùn lédè tí wọn bá fi bí ẹni tí ò sì ní dáhùn yóò dáhùn lédè táwọn mọ̀lẹ́kọ̀ọ́ mà. tọ́ sára nìkan ni wọ́n bi léèrè ní abẹ́mi abẹ́mi àtara ẹ̀mí àtara ni wọ́n bi léèrè lókè ẹ̀ mọ̀ ẹ́ kí a sọ ẹ́ pé kẹ́bùsù wa nù hadith Bara Al-Bara ibn Azib nígbà tí wọ́n bá bíyàn léèrè ọlọ́wọ́ dẹ́mi padà síyàn la wọ́n da jókòó nínú sàárè wọ́n dẹ́mi padà sí lára eléyìí túmọ̀ sí pé ìbéèrè kárí ẹ̀mí àti ara bẹ́ẹ̀ náà ni ìyà àti ìdẹ̀ra ìyà àti ìdẹ̀ra náà kárí ẹ̀mí àti ara kèé ti tẹ̀mí lásán kèé ti tẹ̀mí lásán àwọn ẹ̀rí fi hàn bẹ́ẹ̀. àyàkùlánì lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀mí àtúnyẹ àwọn méjèèjì ó sì sọ fún un eléyìí fi hàn pé mọ̀lẹ́kà tó ṣe béèrè mélòó ni wọ́n àwọn méjì apá kan nínú àwọn olùmọ̀ sọ pé mọ̀lẹ́kà mẹ́rin ni àmọ́ àlẹ́rìí tó sọ pé mọ̀lẹ́kà mẹ́rin ni ẹ̀rí tá a ní oní pé màlẹ́kà mélòó ni màlẹ́kà méjì. gbogbo àwọn àdìsí yẹn ti fi hàn wá pé ẹ̀mí lówó ṣe béèrè sáré lọ́dún yẹn. ẹ̀rí fi ti wà èèyàn ní rìsíìtì kò ní rìsíìtì ìdáwò kan náà ni èsì kójoojúmọ́ ìsọdọọdún èsì oṣooṣù ìdáwò ẹ̀yọ̀ kan náà ni tó bá ti pass or pass ó sì ti di pípàsì láéláé tó bá ti fail o fail kò sí rìsíìtì ẹjọ́ ti fẹ́lì o ti fẹ́lì kó ti sànù kó lọ́n sànù wa. tọ́ alimami Qurtullani wọ́n ní alimami ibn rajab rahimahullah wọ́n gba ọ̀rọ̀ kan wá láti gba àwọn kan ike múmini ìjọ méje ni wọ́n fi máa ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ pé kí múmini bá kú ìjọ méje ni wọ́n fi máa ṣe dánwò ni wọ́n fi máa ṣe dánwò fún lójúmọ́ máa ń rọ̀ bùkà máa ń dín inú kà wọ́n máa ń nàbí yóò kà tó di lọ́la máa ń rọ̀ wa ma dinuka wa man nabiyuka ṣùgbọ́n kèfèrí wọ́n ní okú ọjọ́ wọn fi máa yọ léèrè man rabbuka wa ma dinuka wa man nabiyuka gbọ́dọ̀ tí wàá rí léyìn. alimami Qastanlani wọ́n á ní lọ́pàá lápákan nu wọn ni wọ́n fi rí pé ó yẹ káwọn ọmọ ṣe sàrà sàrà àjọ keje wọ́n ìgbà tó kú bá kú ìjọ keje síjọ tí wọ́n sin lẹ́yìn fi sọ pé sàrà àjọ kẹjọ ẹ̀rí bíi tíbi dí àyẹ̀ ti wá wípé ìjọ méje ọmọ bílẹ̀rì nù sàrè ní apá ìyẹn ni pé lẹ́yìn ìbéèrè káwa ṣe sàrà gbọ́ pé pàṣẹ àbí kí ni ìtumọ̀ sàrà yẹn pé àmàdú pẹ́pẹ́ yegi o pé kéèyàn tó ṣèdánwò ní máa ka ẹ̀kọ́ ni àbí lẹ́yìn ìgbà tó bá ṣèdánwò tán kó tó ṣe ìnáwó. bẹ́ẹ̀ kéèyàn ṣe sàrà kó tó bi léèrè ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá bi léèrè káàmù ó fèlì. ó fèlì lọ́tà tiẹ̀ kẹ́ ṣe sàrà pé àìkú àmọ̀ bóyá sàrà yìí ọlọ́run lè wo sàrà ìkójú ọ̀pá jù. wọ́n ní lọ́pàá àwọn bíyà ni wọ́n fi rí pé káwọn máa ṣàdúrà ìjọ keje lẹ́yìn ìgbà tán sí òkú tó fi ń jádùn ogójì ọjọ́ nǹkan sékèfèrè ló kú. ẹ mọ̀ pé fọ́tí dèsí ẹ wọ́n ní kèfèrí ní tiẹ̀ fọ́tí dèsí wọ́n fi máa bí léèrè. tó àdúrà ogójì ọjọ́ òun kú má ó mú yín pé ó dìklẹ́ ayíkẹ́ ti dìklẹ́ òkú kúkú ni kèfèrí ni. pé àkúkú mọ̀ bóyá múmi níní ẹja ṣètìjọ́ kẹjọ ó sì tún lè jẹ́ kèfèrí ń dà mí ẹja ṣètò ogójì ọjọ́ náà subhanallah ẹ̀rí bíbí tí a ti bẹ̀rẹ̀. الإمام القسطلاني وني ولا أعلم أن أحدا قاله غيره أو ما كان كسرور يتجو ابن رجب له àwọn nìkan ni wọn pa àlọ yìí àlọ wọn á làwọn bí di àdìmú ẹ̀rí kí ẹlòmíràn sọ pé tó ti kú yọmọ wú yọmọ wú yọmọ wú jọ́ kejì yọ bẹ kẹ́ọ̀ yẹn pé njọ́ tó bá bẹ kẹ́ọ̀ àdúrà bẹ̀rẹ̀ àwọn amọ̀ tí ó ṣe ogójì ọjọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí rún ni àbí kíni subhanallah. bákan náà ìyà sàárè kọyọ kèfèrí lẹ tí kèfèrí bá kú ìyà sàárè ọ̀rẹ́ tiẹ̀ bákan náà ẹni tí kìí ti kèfèrí nínú àwọn ẹni tó kú lórí tawhid ṣùgbọ́n tó dẹ́ṣẹ̀ èyí tó ti pé ó mú lẹ́tọ̀ọ́ sí àti jìyà sàárè ọlọ́nkọ́ tànù wa òun náà jìyà sàárè o. eléyìí ti fi hàn wá wípé àwọn olójú dúdú àwọn afọ́jú nídìí ẹ̀sìn tó ṣe pé wọ́n ń wo àwòkọ́sí àwọn èèyàn nídìí tawhid wọ́n ní táwọn èèyàn ní táwọn àpá àwọn bá ti ń ṣe ní táwọn bá gbàgbọ́ làwọn náà gbàgbọ́ àwọn ọ̀daràn làwọn eléyìí ẹ̀yin náà kúkú rí nígbà tó bínú sáré tó ń bílèrè man rabbuka wa ma dinuka wa man nabiyuka ó ní la adri ó ní la daraita wa la talaita. sami'tu an-nasa yaquluna shay'an fa qultu nítorí wọn gbọ́dọ̀ àwọn èèyàn sọ ni èmi náà sọ wọ́n mọ̀ pé àkàkùn wọn ní ọ̀kárí láì nítorí àwọn èèyàn wí ni wọ́n náà wí áá níṣẹ́ ni wọ́n gbé olùtọ́ wà lọ́wọ́ wọn tí wọ́n ti dáàbò. ìgbàgbọ́ àpá rẹ̀ nígbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ mọ̀kọ́lẹ́dì nìyẹn ìgbàgbọ́ ẹni tó sokùn síra rẹ̀ lọ́rùn tó fi lé àfa rẹ̀ lọ́rùn gbogbo ẹ̀ máa fà mí bí tẹ́ ẹ bá fẹ́ nu ọlọ́run ọba ọ̀fẹ́ rú ẹ̀. gbọ́dọ̀ nímà nípa tọ̀hí ọmọ màdájú kí ni tó ládì sọ́kàn rẹ̀ kí ni tó gbàgbọ́ kéka ṣe kí báwọn yẹn ṣe ń ṣe ni wọn náà máa ṣe tó sọ ọ̀pọ̀lọpọ̀ di olódo tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó ń takò tọ́lọ́run tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ọ̀mà tẹ̀lé tọ́lọ́run àtúndì ilé ọ̀rọ̀ nípa tawhid ayọ̀ ọ̀gbẹ́ nìkan láti lọ fọ́ lẹ́ran pé ńgbà táwọn afárá ti wà lójú ọ̀nà la khawfun alayna wala nahnu minna wala nahnu nahzan ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò sí bẹ̀rù kò sí ìfòyà rárá o kò sí ìbẹ̀rù kò sí ìbànújẹ́ ìbẹ̀rù àti ìbànújẹ́ ń bẹ lópin ìgbà tí wọ́n gan fúnra ara rẹ tí ọba yẹ̀ wò finifini kọ́ ọmọ kí ni jẹ́ tawhid kọ́ ọba yẹ̀ wò finifini kọ́ ọmọ tẹ̀lé jẹ́ tawhid kó o sì máa tẹ̀lé pẹ̀lú òmà pẹ̀lú àìmà. eléyìí ti tún fi hàn wá ikú òkú nínú sàárè rẹ̀ wọ́n fi ẹ̀mí sí lára nítorí pé wọ́n rí pé wọ́n dẹ̀mí padà sí lára tí wọ́n fi bí léèrè eléyìí tako ti imaamu ibn hazm rahimahullah ta'ala gbàgbọ́ àwọn sọ pé tẹ̀mí bá ti kú lára o ti kú lára láì nù. wọ́n lè tí wọ́n fẹ́ sàdísì tó ní wọ́n dẹ̀mí padà sí lára fún olè bá bí léèrè. torí de eléyìí eléyìí fi hàn pé ẹ̀mí máa ń padà sára ara nínú sàárè náà. ilé jẹ́ ibi tá a dúró sí lónìí ilé ìfihàn wa kíkẹ́ ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ jẹ́ àgbìyànjú láti fi tí ó ṣe wá láǹfààní lọ́la wa lónìí ẹ jẹ́ àṣe lónìí fi tí ó ṣe wá láǹfààní lọ́la ẹ jẹ́ àdínà lónìí fi tí dídínà tí yóò mú aṣoríire lọ́la ẹ jẹ́ arántí pílẹ̀ ayé tá a wà yí báyìí kìí sọ ní tí wọ́n ti torí rẹ̀ dá wa wọ́n dá wa fún àlìjọ́nà ni tàbí iná ọlọ́run ọba kò tó wa lọ àlìjọ́nà. ilé ayé yìí òun wá láàyè ibi tí kálukú ti sánà àti ṣe dáadáa àbáìdá ọlọ́run ọba kọ́ mọ́sí ọ̀rọ̀ aláìdá. ilé ayé yìí lọ́mọ àlìjọ́nà ti ṣiṣẹ́ àlìjọ́nà. ilé ayé yìí lọ́mọ anáná ti ṣiṣẹ́ iná ọlọ́run mọ́sí wa ṣe kòǹgẹ́ àti ṣiṣẹ́ iná. kíyàn gbìyànjú láti jẹ́ olùgbàgbọ́ òdodo láti jẹ́ ẹrú ọlọ́run ọba tòótọ́ kó gbìyànjú láti jìnnà sí ntọ́nà ọba kò fẹ́ kó gbìyànjú láti sá fún gbogbo ntọ́nà àkótọ́lọ́ tó lòdì sí ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kéèyàn dání kéèyàn jókòó lọ́pọ̀lọpọ̀ kó máa ronú nípa bóun ti ṣe bẹ̀rẹ̀ ibi tó ń bá ròun lónìí àti bó lọ́rùn ń lè já sí kó fi lè bá pọ̀ ládùúà pé kọ́lọ́run ọba dákun kó ṣàánú òun kó má jẹ́ kẹ́sì òun yẹ̀ kúrò lójú ọ̀nà tó tọ́ kọ́lọ́mù ọba ọmọ ti àdánwò àǹdíkè fèrè ká tó kún wa eléyìí á múyàn láti máa rántí ọlọ́mù ọba lọ́pọ̀lọpọ̀ yóò sì múyàn mọ́ ìpele ayé ètò àjọkú wa ń lé tá a bá ń lé káàárí tọ́ràn wa lọ láti sin lọ nǹkan náà lọ́jọ́ ògiri fún wa o ṣùgbọ́n tílé ayé yẹn tó bá ti sábà bíi ọlọ́run ọba wa ó ti dọ̀ràn nu torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ronú púpọ̀ nípa tọ́lọ́n ọmọ máa nípa ibi tọ́rọ̀ ń lè já sí ó sì máa pọ̀ ládùúgbà púpọ̀ wọn já sí rere sàárè ń bẹ àwọn náà sì ti rí oníkálukú wa lórí sàárè oníkálukú wa náà ló sì kan rí tí ò sí ló ní iye rí tó ti kú ló ní lọ ló ní ẹ̀gbọ́n àbábúrò kan rí tó ti kú àbí ibi tí àwọn náà lọ làwọn náà ó sì lè máa jọ àwọn lójú wa ṣùgbọ́n kì í pẹ́ dòdòdò torí ńgbà tí kálukú bá ti sẹ́ni kàn wá nù sáré rẹ̀ kò sẹ́ni tí ó rí jùsẹ̀ rẹ̀ tó gbélé ayé ṣe lọ tó bá dára dáadáa lórí tó bá sì kú díẹ̀ káàtó ìwọ náà lọ́ọ́ darí ọlọ́run bá kó jẹ́ kárí rere ọlọ́run bá kó sọ wa lọ́mọ àlùjẹ́nà ọlọ́run kọ́ ra lọ lórí ara wa ọ̀rọ̀ ẹ̀mí wa fún títẹ̀lé tọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀mí wa fún títẹ̀lé sunnah Nabi sallallahu alaihi wasallam kó gbé wa jẹ́rí aburú ẹ̀mí wa kó gbé wa jẹ́rí aburú ọkàn wa kó sì wá lọ́kàn ní ẹni tí gbọ́rọ̀ tí fèé tó dáa jù nínú rẹ̀ ṣiṣẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Now ìyẹn ah, bá kú nàám. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n fẹsẹ̀ rìn lọ. ọ̀kárí wọn ẹni tó bá kúnjọ jimá kọ́nù fìtínà sáré ìyẹn tó bá jẹ́ mùsùlùmí. màmá kẹfẹ́ kò láǹfààní kankan tí ó ṣe kò bá kúnjọ sunday kò bá kúnjọ jimá déédéé ni.

bọ̀ kí wọ́n ní kó jẹ́ eh, ìgbàgbọ́ mùsùlùmí nípa ìgbàgbọ́ mùsùlùmí wà very clear wọ́n ń tanra wọn jẹ ní àwọn olódò kò sẹ́ni tó ọmọ ibi wà ọba nìkan lọ́mọ ibi wà ẹ̀jẹ̀ náà ti ń bẹ lára fún fẹ́ńjìnì pọ́ǹpù ẹ̀ nígbà tí èèyàn kú fún fẹ́ńjìnì pọ́ǹpù ẹ̀ kó di liquid of life bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sí ọ̀ ẹ́ńjìnì wọn láì alẹ́ mi ti lọ ó ti lọ báyìí ẹ gbà pé ẹ máa kọ́lọ̀ ẹ̀mí ẹ gbà pé ẹ máa ibi tẹ́ mi wà bí àbùkù bẹ́ẹ̀ nù ìmọ̀ kò sábùkù bẹ́ẹ̀ àpọ́nlé lọ́wọ́ àmẹ́ máa gidi lọ́pọ̀lọpọ̀ wọn sáyẹ́nsì ẹgbẹ́ wa bá kúránì kúránì ni ó sàlàyé fún wa yas'alunaka 'ani ruh al-ruhu min amri rabbik wa ma utitum min al-'ilmi illa qalila wọ́n máa fi ọ́ léèrè nípa ẹ̀mí sọ pé ẹ̀mí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ lọ tó ti pẹ́ nìkan máa ń parí àfọlọ́ nígbà tí fún yín ní mò ju bíntín báyìí lọ ipò pé wàá mọ bá ọ̀lẹ̀ mi rí kí ni kọ́lọ̀ rẹ̀ kí ni títóbi rẹ̀ ń bo ní gbé àní kápá kọ́lọ̀ ju wà lọ àdámọ̀. Sallallahu alaihi wasallam. tí wọn ò sí láyé nígbà tí wọn ti kú kánà bí dé. àmọ́ báwo ni ẹ sọ pé tí wọ́n bí wọn léèrè mhm. wọ́n bí wọn léèrè nípa ẹ̀sìn wọn wọ́n bí wọn léèrè nípa ọlọ́run tí wọ́n ń sìn wọ́n bí wọn léèrè ṣùgbọ́n tẹ bá béèrè pé kí yóò tún á jẹ wọn tó ti pé wọn ọ̀rá nàbì kan á sọ pé àwọn ahlul fatra ọlọ́wọ́n bó ṣe dáhùn fún wọn tó bá jọ́gbìn dà pé àmọ́ ẹni tó bá pass yọ wà lùbẹ̀rẹ̀ ẹni tó bá fail yọ wà wọn náà ìdáhùn tó lọ́wọ́ ti ṣe fún wọn ni pé wọ́n gbé náà kalẹ̀ pé fún àwọ̀ ẹni tó bá wọnú ẹ̀ àlùjánnà ni ọba ara rẹ̀ ẹni tó bá kọ̀ láti wọ̀ bẹ̀ iná ni ọba ara rẹ̀ nítorí pé Allahu a'lamu ma hum fa'ilun ọlọ́run bá mọ tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà tó bá mú wọn kánábì láàyè tó bá mú wọn bẹ́ẹ̀ nígbà kánábì wà láàyè. náà àrí tuntun. àwọn oní àwọn ọ̀rẹ́ sọ pé bí ó pa bí àwọn ìyá sọ fún ní ẹgbẹ́ yóò máa gbé ìyàwó bẹ́ẹ̀ni anabi sọlọ lọsọlọ ní innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi òkú ìyá ọmọ àjòkú látàrí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sun lórí ẹ̀ ṣùgbọ́n ẹkún rú èwo ẹkún híhu kí ọmọ hu kọ́mọ tí wọ́n tún pariwo àwọn eléyìí àkóbá ni kò kù ṣùgbọ́n kí ọmọ sun àsunú kómi ẹkún ọmọ wa jáde kọ́kànlélógún ẹkún jáde lójú rẹ̀ rahma ìkẹ́ni. ìtọ́lọ̀ fi sọ́kàn àwọn ẹjọ́ fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ torí ẹ̀ ìmọ̀tọ́ máa wa Muhammad sallallahu alayhi wa sallam Ibrahim kú Sa'd ibn Ubadah ó sallallahu alayhi wa sallam tó mẹ́kún tà lójú ẹ̀ ọwọ́ àtọ́fà nàbì sallallahu alayhi wa sallam gáà wà nàbì náà omi tà lójú yín àwọn èèyàn kan tó máa kẹ́ nínú àwọn ẹrú rẹ̀ náà làwọn ẹni tí wọ́n láàánú torí de eléyìí aláìnú tẹ́tìmá wàlúkọ́lùbọ̀ yóò ṣẹ̀ wọn náà nà kúlù ilà máa yóò dé rọ̀bùnà ilà máa yóò dé rọ̀bùnà wọn iná bí fìrọ́ọ̀kìkà yẹ ibrahimu lamàtúnú. dájúdájú ọkàn wa ń bàjẹ́ omijé ti dà lójú wa ṣùgbọ́n àwọn oníṣàn kankan àyàfi tọ́lọ̀ ọba wa yọ́nú sí ṣùgbọ́n kan wá bàjẹ́ látàrí ikú rẹ̀ ìlú Ibrahim eléyìí túmọ̀ sí pé tẹ́ bá sunkún tómi ẹkún dà lójú yín látàrí pé èèyàn kú bẹ́ẹ̀ máa hu kò sábò ń ṣùgbọ́n tẹ́ máa ti ń hu aburú wa ń bẹ̀ ọ́ ajabẹ́ tó ṣe jẹ́ ihu àti pípé jọ àti dídáná lẹ́yìn ìgbà tó kù bá kú wọ́n ń bẹnu tí máa kó ìyàjẹ òkú nù sàárè rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n nínú hadith Jarir ibn Abdullah ó ní àwọn jẹ́ni tó kakákúrú jọ sílé ẹni téèyàn kú fún àti ká máa dáná nítorí kó kú kú akàkún mí nínú kígbe arò lẹ́yìn ikú òkú èyí tí máa mú kí ọjọ́ kùnú sàárè rẹ̀ torí de eléyìí ìwọ́n tó ń pa màálù nítorí kó kúkú tó ń gba fàdákà náà múra sí tó bá ti jẹ́ ká tí òkúkú rẹ̀ fún kẹ̀ alákòóbá sí ìsàlámà náà. aleykum salaam pàṣẹ nídìí kan memorize àdìsí àtọ pípọ tó bá memorize ẹni tí wọn ń kí alukur'an nílé ayé àti àfẹsẹ̀ nílẹ̀ wọn á ní kó kí alukur'an tó bá jọgbìn dà lùkìyàmù ibi tó bá lè kéde ibẹ̀ ní kẹrìí ó dé lónìí wọn sọ ikú memorize ọlọ́wọ́n bó fún ké. látàrí pọ̀ ní ti ń kílẹ̀ ayé ọlọ́run bó fọn memorize kíákíá lọ́mọ̀ọ́kè ibi tó bá lè kéde náà ló kéde ńjọ yẹn. sọ ṣùgbọ́n ẹni tó bá há alukurani sórí kódà bí ẹni tí rí há sórí ẹni tó hàn nǹkankan nù rẹ̀ kódà bí ẹni tí rí nù ẹ̀ nítorí àdìsí yẹn nígbà tó kan mú nǹkan bụ wá tó fi ṣe sọdáàkì fún kò rí nǹkan kan mú wá títọ́kùnrin yẹn fi sọ pé ha òun ní òun mọ súrà báyìí báyìí náà Kùránì ànábì náà ọmọ nínú ọmọ àbọ̀ ha sórí ha sórí ó fi hàn pé ha sórí ha sórí alhamdulillah tó ha sórí máa ké nílé ayé ń bí ìwọ náà wà bí àdéhùn yẹn wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa àrà alukurani ha gbìyànjú títí àrí ha kò sébù ń bẹ̀ nítorí pé kálukú pẹ̀lú tọ́lọ́mọ bá bá kọ pé yóò ṣèṣe fún tọ́lọ́mọ bá bá kọ pé yóò ṣèṣe fún yóò ṣèṣe fún ṣùgbọ́n ká àkọ̀jà ká mọ ń ta ha láti máa fi ṣiṣẹ́ sí torí pé lómi ha yóò di hujjatun alayhi yawm al-qiyamah yóò di ọ̀ràn fún jọ̀gbọ́n ìdàgbìyàn torí pé ọha sórí òfin ṣiṣẹ́ ẹlòmíì ti hàríyá ànúwọ̀sùmọ̀ọ́ nítorí kọ́ fẹ́ fi ṣe kárí mi ni àti táwọn èèyàn lè bá a mọ̀ kí wọ́n fi ha alukur'ani and then what. so ṣùgbọ́n tó máa ń kí alukur'ani tó fi ń ṣe wàhù tó ń tẹ̀lé lánàá rẹ̀ anta min ahli alukur'an wa anta min khassatillah tó máa ń kí alukur'ani tó ń kà tó fi ń ṣiṣẹ́ tó bá tún lè ha alhamdulilah tó fi ń ṣiṣẹ́ tó fi ń ṣe wàhù ó ti dọ̀kan nínú àwọn ẹni ọlọ́ọ̀ náà èèyàn ah, bá ń ro nǹkan nípa àkọ́kọ́ ṣé ẹ̀mí yẹn gbọ̀ngàn ló ń ló jẹ́ nǹkan àbúrú ṣé ẹ̀mí yẹn gbọ̀ngàn ló ń rojú ló ń bí ìdílé yẹn àbí òṣèlú pẹ̀lú ìgbà. àmọ́ tó ń rò èèyàn lè máa ronú tó dáa èèyàn lè máa ronú tí ò dáa tó bá ń pín tó dáa lèèyàn ń rò tó bá ń pín tó dáa lèèyàn ń rò alhamdulillah tó bá ń pín àìdáa lèèyàn ń rò wàá àwọn òdòdó tó máa ń ro dáadáa ọgbà ọba àmà lè ṣe tó bá ń ro àìdá tó ọba ṣe wàá gbà ládàá. òṣùgbọ́n ẹ̀mí rẹ ẹ̀mí rẹ yóò máa ro dáadáa àṣepọ́n yóò máa ro àìdá fún ẹ̀mí nínú ìròyìn ẹ̀mí òun náà ni pé àmọ́ ẹ̀mí á máa láti láti láti yẹn kó dáràn lọ wá sọ́dọ̀ rẹ̀ ó ti rò lẹ́mìí rẹ̀ pé ẹ ti kí n fún ní fifty thousand pàtó bá fi mú fifty thousand yẹn ẹ̀mí kan bá sọ pé à ah, fifty thousand wọn náà máa níyàwó wọn náà máa lọ́mọ ẹ́ ọmọ tí sanwó lé à ah, àwọn kan ní rẹ̀ títí tán lé à ah, èlùbọ́ lọ́ba àdìgbò kẹjá fún five thousand fifty ó di five lẹ́ẹ̀kan náà kó tó tẹnu ọ̀nà náà five thousand tán ẹlòmíràn mọ̀ gba five thousand lóṣù ní wọn á kó five thousand fún five hundred jáde nígbà tó bá tún fi mú five hundred ní ọ̀gá ah, five hundred ó ti di five hundred abẹ́ ah, gba fifty gba fifty naira ẹ̀mí sọ́jà àmọ́ràn tún bẹ sùn ní mo kàn yín láti kéèyàn ṣe àìdá ó ní í ṣe pẹ̀lú àṣìṣe kan. so èèyàn gbọ́dọ̀ jẹ́ sọ́wọ́ ìyá àjàkadì pẹ̀lú ẹ̀mí yẹn kéèyàn lè bá torí rẹ̀. irun lánàá tí wọ́n fẹ́ kí ebóbi lọ́rọ̀ apán yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ti lẹ̀kì mọ́ yàrá rẹ̀ báyìí. ẹlòmíràn ni wọ́n bò ń dáná wọ́n gbé yàrá bí obìnrin tó bí máa lé. iná wọn bá dá onímọ̀gbà tí ó gbé àdògán sí abẹ́ bẹ́ẹ̀dì kékeré bẹ́ẹ̀ náà lè wọ́ọ̀mù iná ọba sẹ́yọ. tọ́ subhanallah ẹ̀mí kí mo tí ma tí ma pààyàn láti pẹ̀lú àìdá ló máa ń serú nǹkan yẹn òtútù òmu iná jáde tí òtútù ọ̀gbé wa lọ yìí o iná jáde tó tútù ọ̀pá wa yìí o ṣé máa ń ah, tún wọn ní kí n ṣàlùwàlá àìkànbíà ah, yìí. ẹ jẹ́ gbómi kaná nígbà tó wà gbómi kaná tó mẹ́ba oorun ti kú lọ bàbá alágbájá omi mà ti kú náà máa ń kí gbọ́ báyà ń kí gbọ́ báyà àgọ́ mẹ́sàn-án bá lù àgọ́ mẹ́sàn-án bá lù àgọ́ pé ẹ̀ mà tí kí ìṣá yìí àní màá kí ọyọ mi lẹ́nu kọ́ án tí wọ́n mọ̀lẹ́kà tí wọ́n kọ́ ni. sábà ní kí wọ́n yára tùbà àìmọye èèyàn nírú nǹkan ó sì lálẹ́ yìí látàrí anafsul amara bisu ẹ̀mí tí máa kùnyàn láti pẹ̀lú kùnyàn táìdá ẹ̀mí yẹn ọ̀bàjà àṣetán ni ó ní líǹkì mẹ́mí yẹn púpọ̀ yọ́ọ̀ máa ni wọn máa ṣe wáhàyí fún mi báyìí ni kò sí báyìí ni kò sí báyìí ó sì máa ń sábà ń wé ni ẹ̀mí tó ṣe pé máa ń pè yẹn lọ sí di dáadáa. anafsu lawama ẹ̀mí tí máa báyà wí torí pé tó ṣe ọ̀dọ̀ torí ẹ̀mí tí máa báyà wí yóò máa sọ fún wa pé ẹ̀mí tó ṣe wọ́n dá ọlọ́run pọ́ láti kó kírun lákòókò ọwọ́ àlọ́ bẹ́ẹ̀ nù sùn ọlọ́run bá ti pọ́ńkọ́ ẹ̀mí kan tó tún máa kọ́ṣà ẹ̀mí ètò wọn máa sọ pé ah ọlọ́run ní kọ́ náà lójú ọ̀dà àárọ̀. subhanallah èèyàn ò lè jẹ́ ni tí ó torí rẹ̀ àfikọ́ bá àṣìkánìjà kọ́ bá ẹ̀mí rẹ̀ jà kọ́ bá ayé tí máa ṣe nǹkan bú lọ́sọ̀ọ́ fún yàn jà ìsẹ̀mílẹ̀ ayé ìgan fìtínà ni á dàgbà dàwọ̀ fìtínà ni. náà lẹ́rìí tẹ́ máa ń kírun ẹ máa wò wò nílòó ni tẹ́ ń fi ń ro tọ́lọ́ lórí ìran nínú tẹ́ ń fi ń ro tilé ayé yìí ẹlòmíì ti parí ó ti gíráduwétì gan lórí ìran kò sì ti wọ́n hundred level wọ́n mọ̀ pé wọ́n ti fi aláwọ̀ àpò wọ́n mọ̀ pé ok wọ́n máa parí university so service yẹn màá mọ̀ àti máa ti ṣe pàápàá sharp sharp so ibi tí wọ́n ti parí sáfìsì yẹn so màá bọ́ sàbújá sàbújá yẹn màá wá sẹ́ tí wọ́n ti kọ̀mpútà ọ̀pẹ́tọ̀ so nbẹ yẹn màá wá wálé lẹ́ẹ̀kan láre màá máa wálé so tí dáàdi mi bá fẹ́ máa yọ mí lẹ́nu ẹnu kí n pé jó sàbújá ni ó tí one hundred level ètò ọmọ ronú tó bá ṣe àṣìlámù àlékún ló tó mọ̀ pé òun là ń kí. àfi kéèyàn bá ẹ̀mí kéèyàn bá ìrònú ilé ayé ó ti pọ̀ jù lórí wa jẹ́mọ̀ wàláhì o ti pọ̀ jù lórí ẹ̀rí pé tá a bá sùn ìlànà tá a bá jí ìlànà tá a bá rìn lọ ìlànà ẹ̀rí tẹ́lómi ń dá sọ̀ láì yá wèrè ó ń ṣe calculation owó tí ò tí ì rí ni. àfi kéèyàn ó gbìyànjú láti jẹ́ pé èèyàn kọ́ káàdì ẹ̀mí yàn ká máa ro táyé ká máa ro táyé yẹn because ìwọ̀n pàtó náà bá bá kọ́ páàmì náà lánàá tí wàhálà yẹn bá ti pọ̀ jù láàánú rojú ṣetán náà bákan náà nǹkan ẹlẹ́kẹrin èèyàn ṣèyàtínú ins àwọn èṣù wà nù àwọn èèyàn náà. eré èṣù ti àlìjánu ìjẹ́ bá ti sọ a'udhu billahi minash shaitani rajim ọ̀sán. ṣùgbọ́n èṣù tèèyàn tó ń mú lọ́rẹ̀ èṣù tèèyàn tó ní mọ̀lẹ́bí èṣù tèèyàn tó ní lágbá èṣù tèèyàn tó ní iye kan tó máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim ọlọ́run pé ọ̀dà fún ọmọ ẹ̀yà a'udhu billahi minash shaitani rajim kò sì ní fi ọ́lẹ̀ onótú máa ṣe àwùjọ bìlá ó sì lè sùtì yàn lẹ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé àti bọ́lọ́wọ́ èṣù tèèyàn ó lè ju àti bọ́lọ́wọ́ èṣù àlìjẹ̀nu lọ. torí délé àwọn nǹkan mẹ́rin alimami ibn juzai rahimahullah nínú tíra àwọn at-tasheel fi ahkam at-tanzil wọ́n sọ bẹ́ẹ̀ pé nǹkan mẹ́rin àfi kéèyàn wọ́nà láti borí ẹ̀. láàárín tiwọn láàárín tí nǹkan mẹ́rin la ilaha illallah ní ìsìn lásọ lẹ́nu pé ìrònú gringish tá à ń rò <laughs> ìrònú owó tí kálukú rò kò tún jẹ́ nǹkan mẹ́rin ní ìsìn ẹran alẹ́ tí náà èso èso èèyàn ẹ̀mí tí máa pani láti kápá ìdá àti ilé ayé. tó nǹkan mẹ́rin yẹn jẹ́ ká máa rántí rẹ̀ tóyẹ tó bá kéèyàn kan wà nù àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo bá wà ní máa wá gbogbo gbà báwo ni wọ́n ṣe jókòó yẹn ọmọléke ó ni ọmọ yunifásitì wò já lọ wọ àwọn bébì já lọ à wọ èmi ò bébì bá fẹ́ dọ́rọ̀ rẹ lẹ́gẹ́ ẹlẹ́yin tó ti ó ti kú wọn ti ṣe àbí òye wa ẹ̀dọ́rọ̀ alákòóbá ti sálámà. ẹ sẹ́mi rẹ̀ máa ti sọ pé ẹ torí nọ́fìlà tó ń kí lẹ́yìn irun mọ́gírìmù yẹn kò yẹ ó ti rẹ̀ ọ́ kó jókòó ni máa kì í bọ́ fẹ́ bọ́ kò máa kì í. máa sọ sẹ́mi rẹ̀ máa kì í. ẹ̀mí tí máa kọ̀ fún ẹ̀mí tí máa bá yẹn wí ó jẹ́ kó ń wí ni ẹ̀mí tí máa pè yẹn lọ sí di nígbà tẹ́lẹ̀ bá sọ Allahu akbar ó rí i pé tó o ti wí ni rẹ̀ nù. máa sọ asalaamu aleykum pé tó ọ̀dà béèrè bó fi tẹ̀yìn ṣáà àní máa kì ó ní yé síbẹ̀ títí tó fi wà lìjẹ́ nà. àmọ́ bá ní ok kí má kì ni sinmi ọ̀rẹ́ ọ̀sì ẹ̀ ọ̀rẹ́ ọ̀kàrin tí so jáde lára rẹ̀ ni àlùwàlá nǹkó ti bàjẹ́ ẹlẹ́ náà ti gba sísá ló fi àlùwàlá àbí bẹ́ẹ̀ kọ́ ni ó tún á lọ rí níwò rẹ̀ pé òtútù mú òtútù mú tọ̀ subhanallah àfi kéèyàn ọba ẹ̀mí rẹ̀ yẹn jàjàkadì ọ̀pọ̀lọpọ̀ àbàjẹ́ tẹ̀rí tọ́pọ̀ láyé o an-nafsul ammara bisu lọ́fà lọ́fà ló fi jẹ́ kí káwé rọ̀ wọ́n ti sọ àwọn ṣàyàpín mọ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi yóò tún máa rorò kúrò àbí òní rò yóò tún máa rò torí pé an-nafsul ammara bisu ẹ̀mí tí wọ́n pè yẹn lọ sí bàjẹ́ sì ń bẹ́ntì ẹ̀ kò sẹ́ni tó sùn lókun à ń gbé ká lára wa ìyẹn ni pé ní tó jọ wà àlùjánnà wà lára rẹ̀ ní tó sì jọ wọná ọ wà lára rẹ̀ tọ́ba jẹ́ kí nafsu lawama borí nafsu amara òsòrí rẹ̀ nu àmọ́ tí nafsu amara tọ́ba borí nafsu alawama orí bu náà ọlọ́mọdé wa ló lórí bu náà. mọ̀ ń bá ti ń bèrè ni báwọn katrina ọ̀kan tó wà ní pé àwọn náà wà ní ìṣẹ̀ ìyá àwọn tó yẹ pé bọ́ọ̀lù máa ń yàtọ̀ lórí àwọn kan ní àwọn tó wà kú sí ilé táwọn yìí náà wà lábẹ́ kàgbé àwọn kan ní ẹ̀fẹ́ ṣé èèyàn lè fi àti ilé ìlọ́sùn àyíká ìtọ́lọ́ bá sọ àgbà. bẹ́ẹ̀ni wọn ní báwọn anábìsọ láti lọ lẹ́nu tó wá kú sójú ogun àní wò àní pààrọ̀ aṣọ rẹ̀ bẹ́ẹ̀ láti yàn àtúntún ní kírun sí la. tán síbẹ̀ náà làwọn míì wọ́n ti ṣàyẹ̀ wọn pé àwọn ṣòhádà ò yókù tí wọn ò kú sójú ogun ṣòhádà náà lápè wọn gẹ́gẹ́ bí ẹni tí inú run pa gẹ́gẹ́ bí ẹni tí iléjó pa gẹ́gẹ́ bí ẹni tó kú sódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọn yẹn á pè wọn ṣòhádà ṣùgbọ́n á wẹ̀ wọn á fasọ̀gbẹ̀yìn sí wọn lára á kí wọn sí wọn lára àwọn ò tó ipò ẹni tó kú sójú ogun yẹn. lẹ́yìn náà ẹ̀mí ìròyìn kẹta tó wà fẹ́mi ọ náà ni anafsul mọ́kànmá iná ẹ̀mí tó ní ìfọ̀kànbalẹ̀ láti yẹn lè débẹ̀ dáadáa ẹni tó lọ́n bá kọ́ fún ẹni tó bá fi ṣe kóńgẹ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ lè di mọ́kànmá iná. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ادخلي في عبادي wadkhuli jannati téèyàn bá lè dúbẹ́ ọlọ́run ní ròyìn wọn ṣùgbọ́n yóò ṣe wàhálà yóò ṣiṣẹ́ gan yóò tún wá máa bẹ pẹ̀lú kóńgẹ́ àtànà ọlọ́run agbára lásán rò ìyànjú lásán tó àyàfi àánú àti kóńgẹ́ ọlọ́run ọlọ́run fi wá ṣe kóńgẹ́ ẹ̀mí tó bá ti gbọ́ ọlọ́run bá gbọ́ tí mánì rẹ̀ ní agbára gidigidi yóò di nafsul mutma'inna yóò ní fàyàbalẹ̀ lórí ìgbàgbọ́ òdòdó náà. àwọn ọmọ àwọn ọmọ àdìsí sẹ́yìn kà tó wípé ẹni tó bá ha alukur'an a mú wá fún wa àwọn náà kà àdìsí yẹn àwọn ò nù pé ẹni ha ẹ̀yẹn wá múrì wáyà ní ha wá. sẹ́mi kọ́ ìgbọ́dọ̀ parọ́ ẹni tó wí lẹ́lọ́ọ́ bá ẹ gbọ́dọ̀ sùn lálẹ́ ìkótó má yẹn àìmọye ìdánilẹ́kọ̀ọ́ la ti ṣe lórí ẹ̀ kò síbi tí ànábì sọ pé ń tọ́ba hà náà. a sọ fún yín pé wọn à lè dọ́gba o ẹni tó hàn kúránì àtẹ̀ntì ọ̀hà o àmàdìsí ọ̀sọ́ pé ń tọ́ba hàn kúránì wọ́n sọ fún alálùkùránì yòókọ́lù lè sọ́ọ̀hìbẹ̀ kùránì wọ́n sọ fún alálùkùránì kí bó ti máa kí n lé ayé alálùkùránì tó túmọ̀ sí pé ń tọ́ba hàn kúránì abẹ́ gbèdè lárúbáwá naam ẹ ẹ dáhùn ni lédè yorùbá alárùkùránì ó túmọ̀ sí pẹ́ńtọ́ ha ni abadan ìyẹn ni pé èyí ya alukùránì yà kàn tẹ́ ẹ bá gbèdè ẹ máa ní sọ́ọ̀hìn ìyẹn ni kọ́ rẹ̀ ẹni pé gbogbo ìwà àti ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ ẹnu kìí ti pọ̀ àmọ́ ẹni tó bá gbèdè lárúbáwá tó sì máa ṣẹ̀rí àkọ́mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ànábì náà bẹ́ẹ̀ náà tí yorùbá máa túmọ̀ tó rí inú dictionary of àdé ti tún wà dictionary àwọn wẹ́ẹ̀dì tó wà náà àdé tí ànábì tún wà ó kọjú oríṣi twenty ẹ wá kan nù rẹ̀ kẹ́ ẹ máa ṣe wò pé quran kí ni rẹ̀ náà rí ó sì báàbù àbí òye wa àmọ́ ni. sọ́hìbù mal sọ́hìbù kìnìkan sọ́hìbù ibil sọ́hìbù kìnìkan sọ́hìbù kùrán. ẹni tó halẹ̀ wọnú tuma rẹ̀ àmọ́ kìí so nìkan tó yé wa ọkọ̀ wa límítì ẹ̀ ẹ̀ wa náà ọ̀tọ̀ ní gbọmbọ ọ̀tọ̀ ní pé ọ̀tọ̀ ní pé abẹ síyàn lójú kòkòrò torí tí sàwọn ni <laughs> pé. mo fẹ́ ṣe olójú kòkòrò kẹ́yìn wa máa tú láti ẹ̀rí láti pọ́ǹtì sí tí mo fẹ́ yẹn à ẹ̀rí tán láyé ni ẹ̀rí pọ̀ láyé náà wọ́n wà á mà ní náà. tọ́tẹ́ni tó fẹ́ kú àbí wọ́n fẹ́ kú ẹ̀yẹ tásìkò kú rẹ̀ bá tó. yọ́n máa jẹ̀rora náà.

kéèyàn lè kéèyàn sẹlẹ̀kì tó bá fẹ́ nu rẹ̀ alakula hal ẹni tí o bá tí wọn bá bẹ́ lórí tí wọn tó sì pa o náà lè gbọ̀nà mí kù tó oríṣiríṣi ọ̀nà làyẹn ń gbà kú ṣùgbọ́n kú kan náà ni tàbí òye wa kò sí ọ̀nà tí ìyẹn gbà kú tí ò ní wàhálà. kò sọ́nà tí yẹn gbà kú tí ò ní wàhálà ẹ mọ̀ pé ẹni tí tírélà ti torí rẹ̀ tó fi fọ́ tó kú ṣé ikú rọrùn náà àbí kú oró ẹ̀hẹ́n gáàní tó mọ oró ẹ̀hẹ́n ó sì kú ẹni tó bá torí rẹ̀ ńkọ́ tó wọ́n kàn lọ lẹ́ẹ̀kan náà lọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ọlọ́run kọjá ti sọ o tó bá wù ọ́ pé kọ́ mọ́kàn nkọ. náà ti fọ́ ojú pọ̀ tó mọ́ ti kù láàyè láàyè ó ń kérò ra àwọn ti sọ torí rẹ ikú rọrùn ní wa wọ́n sọ àdéhìí kan ibẹ̀ láti mọ̀ pé kò tí èèyàn kú tí ò wọ́n ní làtàkàrà dájúdájú ìdààmú dàbò ń bẹ̀rẹ̀ fún kú ẹni pé máa kó ìdààmú dàbò bóyàn. ànábì wa gán sallallahu alaihi wasallam ìgbà tásìkò kú tó lànàbì sọ àdé sí. rìpínlẹ̀ Nabi, sallallahu alaihi wasallam ń kọ́ kakú lọ́wọ́ oògùn wa jáde lára ànábì gan oògùn jáde gan ànábì wa mú hankachifu kan bíi towel ó fi nu ojú ó fi nu ojú ó gbé sójú. So tọ́ba ti di pa anabi ọba rí mímọ́ anabi ó tún yọ tọ́ba ti ti ya yóò tún fi máa nu ojú tọ́ba ti pé kò rí mímọ́ yóò tún yọ. ìṣẹ̀ ni kọ́sìmọ̀ anabi sallallahu alaihi wasallam pé ha irúkú wo a lọ fẹ́ kọ́ bàbá mi báyìí tí bàbá mi ṣe wàhálà báyìí anabi sallallahu alaihi wasallam ni kò sí wàhálà fún bàbá rẹ̀ mọ́ lẹ́yìn òní kò sí wàhálà fún bàbá rẹ̀ mọ́ lẹ́yìn òní má bọ̀ kẹjẹ inna ìdààmú àbò wà tí kú máa dáàbò yàn kò sí bẹ́ẹ̀ yẹn ṣe kú tó ní dààmú sẹ́mi tó máa ẹ̀mí ẹ̀mí yẹn ní ṣe pẹ̀lú gbogbo àwa ẹ̀mí yẹn wá jáde gbogbo ara ọ̀rọ̀ ọ̀rùn àbí ẹ̀yẹ wa tòṣùmọ́ ìtọ́kànjà ni pé ká máa bẹ lọ́n gbogbo wàtáàbà kú ká kú múmìnì ká kú mùsùlùmí eléyàn ni ìrọ̀rùn kú àmọ́ kẹfẹ́ rí ìrọ̀rùn báwò akhriju anfusakum al-yawma tujzawna adhab al-huni bima kuntum takfuruna. ẹ̀yọ̀ ẹ̀mí yín fún wa bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́kọ̀ ọ̀yà ẹ̀yọ̀ ẹ̀mí wa la ilaha illallah. onílà ó jẹ yín ní ìyá alábùkù látàrí àgbàgbọ́ yín. wọ́n pa ẹ̀mí yọ lára wọn títí kó gbogbo arọ́ dàrú. àwọn kẹfẹ́ rí mi ṣùgbọ́n mú mi yóò ra àmàlẹ́kà tójú wọn bá yẹn mára tó ṣe kí wọ́n wà láwòrán tó dáa pẹ̀lú àwọn òórùn tó dára wọ́n tẹ wọ́n pé tọ̀ ìwọ ẹ̀mí tó dára tó tẹ lára tó dára máa bọ̀ wọ́n dọ̀ba tó dára tí máa ń ṣèké àwọn ẹrù rẹ̀ tó tọ́ ló fi jẹ́ pé múmìnì máa máa yẹ fún ìdùnnú ní balọ̀ wọ́n kẹfẹ́ rí máa máa yẹ fún ìbànújẹ́ ní ọ̀bàlọ̀ wọ́n máa ṣe wá kẹfẹ́ rí lórí ọ̀rọ̀ kúrò ní ìkọ̀tà ìbéèrè pé ká sọ pé a máa fẹ́ ṣe ìlàwà ní france tó gbà ọmọ pé most of the time ni o kì í láǹfààní àti wà níbi láti ládùn àdá àti tó jẹ́ pé ibi tí ẹ̀jẹ̀ wà ní táìmù yẹn ó sì ní ẹ̀jẹ̀ máa ra wà láṣẹ ṣé ṣé èèyàn lè kà bẹ́ẹ̀ ká bí èèyàn lè kà bẹ́ẹ̀. ọkọ̀ burúkú èèyàn kẹ̀ tó bá wà lórí èèyàn. àtọ́ bí èèyàn fẹ́ dúdú kò rà dípa púpọ̀. kéèyàn ka ìtọ́ wà lórí èèyàn àmọ́ tí ọba ti jẹ́ pé èèyàn sálọ àlẹ́ ọ̀gbọ́dọ̀ fọ́kàn kúrò àná ojú kòkòrò téèyàn ní yẹn téèyàn bá ti sínkù àti sàlù alálẹ gbé alukurani lọ èèyàn tún gba aládà rẹ sọ àmọ́ èèyàn gbọ́dọ̀ gbé láì sàlù àlà eléyàn lọ gbàjú. ó ṣe àlù àlà ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ẹ káàbọ̀ àwọn àlejò àwọn èèyàn rẹ ní kiri ẹ síbẹ̀ yẹn bẹ́ẹ̀ máa síbẹ̀ yẹn tí ó ṣe àwọn sáyẹ̀nsì síbẹ̀ bí i. à ń bẹ lọ tó bá ké máa kírun tó gbọ́ lọ́rùn bá gbọ́ àbí padà sí dára but àyè àyè sọ pé àwọn àṣọ ọ̀bà ló lọ àṣọ ọ̀bà o. àmọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé nù ìṣẹ̀dá ànípín kan ṣe èdè o torí kọ́kàn kú sójú ogun ànípín ṣe èdè o á sọ pé àárín kan kọ́ lọ́wọ́ ti ń ṣe èdè olùkọ́ èèyàn ọ̀mà ó lè jẹ́ kékeré ṣe torí ọlọ́run ló ti jagun yìí fẹ́ràn kọ́kàn tòǹtòrò máa ń na nítorí jagun torí kó torí ẹ̀ tó jẹ́ pé wọ́n àtàwọn sábẹ́ wọ́n yan nìkan pé sọ ẹ̀dí kìnnìkan ànábì àá ẹ̀ ṣèwádìí rẹ̀ wọ́n àwọn ṣèwádìí rẹ̀ wọ́n rí pé ó fúnra ara rẹ̀ rẹ̀ lójú ogun yẹn náà nígbà wọn ti léṣe sọ eléyìí fi hàn wá pé tazkiyatu nafs aw tazkiyatu nafsi kò sínú manhaj superior kò sínú lànà ọjọ́ àbí òye wa ìgbàtọ́ pé inú lóorun lágbájá kú àrùn kankan jẹ́ ṣẹ̀hìn ṣèyí wa torí pé ó lè jẹ́ pé inú tó rùn kú yùn ọmọ lọ jẹjẹ kú jẹ tó náà tó ti sọ fún pé inú òrùn o àbí òye tó inú ti bẹ̀rẹ̀ sí ní irun ó lu wọn wá wí ẹni tó ṣàfọwọ́ fún torí délé àwọn àní detail in deep torí wọn àti wọn bá sọ pé certainly ọlọ́run bí wọn bolo rí certainty subhanakallahumma wa bihamdik